وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ìtúnṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tó ga jù tọ́lọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa abẹ́ ọlọ́run kọ́lọ́run kó wá ní mùsùlùmí abẹ́ ọlọ́run kọ́lọ́run jẹ́ kí islam ó wúlò fún wa nínú sàárè kọ́lọ́run jẹ́ kí islam ó wúlò fún wa ní gbangba tá a lè kéhámà ọlọ́run kó ṣe wá lẹ́ni àlìjánná pẹ̀lú sábàbí islam. Mm -hmm adúpẹ́ pé ọlọ́run ọba fún wa ní ìfọ̀kànbalẹ̀ ní agbègbè wa tá a wà yìí kí ọlọ́run máa yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n kó bá a ṣe sí agbègbè yìí gbogbo àwọn agbègbè tí ò sí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kó bá a fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ lẹ́yìn wá gbà náà adúpẹ́ àlàáfíà tọ́lọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa kí ọlọ́run má gba àlàáfíà náà ní ara ẹnìkọ̀ọ̀kan wa. Mm -hmm àlékún àlàáfíà kọlọ̀ kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí òní kí ọlọ́run kó sọ́dọ̀ ọ̀run fún èmi tí màá máa bá wa sọ ẹ̀yin tẹ́ máa gbọ́ náà kọlọ̀ kó fẹ́yìn náà ní àgbọ́yé ọ̀rọ̀ náà kọlọ̀ ń jẹ́ kí ọ̀rọ̀ náà kó jọ wúlò fún èmi àti ẹ̀yin kọlọ̀ ń jẹ́ oṣù ọ̀sẹ̀ wa láǹfààní la hawla wala quwwata illa billahi al tẹ̀síìrì wa èyí tí a ṣe ní àná abẹ láti ìbẹ̀rẹ̀ súrọ́tù nahli òun náà níbi tí a ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì náà wọ́n ka ìwọ̀nba ayà tí a lè kà lánàá fún wa a sọ̀túnmọ́ rẹ̀ ká tó máa bá tẹ̀síìrì ti tòní lọ bisimilah. ọlọ́run ọba tí ọlá rẹ̀ gan ó ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí àwọn nǹkan méjì wà tí àwọn tó jẹ́ kèfèrí tí wọ́n máa ń wá kíkanjú ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni azabu dunia ìyà tí ó jẹ wọ́n láyé àwọn kèfèrí a máa wá kíkanjú ìyáálé ayé wọn lè ní kọ́lọ́wọ́n ọba kó sọ nǹkan kankan rẹ̀ láti sánmà tí ó wàá jẹ́ ìjìyà fún àwọn wọn a máa béèrè bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àyà tí a bẹ́ẹ̀ náà ni àdábùlẹ̀ ákírọ̀ ìyà ajọ́ gbẹ̀ndé alìkèyàmà wọ́n ní kí alìkèyàmà ò dé lójú ẹsẹ̀ ọlọ́run wa ń sọ fún wa wípé yáàtì amúrúlọ́ àti e, ìyá ayé tí ó jẹ àwọn kèfèrí àti ìyá àlìkíámà tí ó jẹ àwọn kèfèrí ọlọ́run ní nǹkan tí ó wà ní ọlọ́run wa ní máa dí nítorí pé ọlọ́run ní kò síyèméjì ń bẹ́ẹ̀ ó máa ṣẹlẹ̀ sí wọn ọlọ́run wa ní. ọlọ́run ẹ̀yin kèfèrí ẹ má kan èmi ọlọ́run lójú àbí ẹ̀yin kèfèrí ẹ má kan ìyà tí ń bọ̀ wá jẹ yín ẹ má kan lójú ọ̀kan nu méjì lálẹ́ túmọ̀ sí lálẹ́ túmọ̀ rẹ̀ dọ̀míìrù yẹn lọ bá ọlọ́run ó lè lọ bá amúrúlọ́ọ̀ náà. subhanallah ọlọ́run ọba máa an istijali yìí tayọ kẹ ẹ fẹ́ sọ pé ẹ fẹ́ máa kan lójú ọlọ́run èsì ẹni téèyàn lè kan lójú torí ẹ̀ ó ti ṣètò gbogbo nǹkan ó fi táìmù sí i ó fi gbà tí ó ṣẹlẹ̀ sí i ẹnìkan ò wá lè kán lọ́run lójú pé kó ètè jẹ́ kí nǹkan náà ó ṣẹlẹ̀ ìgbà tọ́lọ́run ti ní ó ṣẹlẹ̀ òun náà ni ó ṣẹlẹ̀ ọlọ́run yìí wá ta áàlà ọba tó ga lọ́lọ́run amma yushrikun tayọ àwọn àdàpọ̀ táwọn èèyàn ń dá nǹkan pọ̀ mọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ọba tó ga tayọ rẹ̀ ni. No. ọlọ́run ọba yìí òun ni ọba tí máa sọ àwọn màláìkà kalẹ̀ àwọn màláìkà yìí ó máa wá pẹ̀lú wáhàyí a sọ fún wa lánàá inú kọ́ ẹ pé singular la máa túmọ̀ ẹ̀ sí a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú sulu tefsir àwọn afá máa ń kọ́ wa ń bẹ̀ wípé a lè rí ọ̀rọ̀ míì nínú kùránì yóò wà ní jámúù a sì túmọ̀ rẹ̀ ní singular ìmí ò wà ní jámúù a túmọ̀ rẹ̀ ní mustanna sọ a máa wáyé bẹ́ẹ̀ àìmọye mufrọ́dù ni ó máa wá tó jẹ́ pé ìtumọ̀ jámúù òun ló túmọ̀ sí. Si bá ní intawudu ní matalọ́ọ̀ tí a bá ní ní matalọ́ọ̀ èyàn rò pé ìdẹ̀kùn ẹyọ kan ní jẹ́ ní imatu jamu ẹ̀ ní ní amú jámù lè ẹlẹ́ gbọ́dọ̀ túmọ̀ ẹ̀ sí tẹ́ ẹ bá fẹ́ ka ìdẹ̀kùn ọlọ́run wọ́n lọ́dọ̀ pé ẹ fẹ́ kàṣẹ́yọ kan wá ní ọ̀wà jẹ́ láéláé so látara bẹ́ẹ̀ àwọn kan gbà pé màláìkà tó wà ń bí yìí o lè túmọ̀ ẹyọ kan jìbìrìl ọ̀dẹ́gbà àwọn kan bá túmọ̀ pẹ̀lú jìbìrìl tó pé ọlọ́run tún máa ran wọn ń ṣe ẹwà yìí pẹ̀lú Jibril àwọn àtúmọ̀ ẹni tún máa jámù ù ọlọ́run ọba máa ń sọ àwọn màláìkà kalẹ̀ bí rú ìtọ́wà ń bí òun náà ní revelation pẹ̀lú wáàyí mẹ́ni amúri ìyì ètí máa jẹ́ ọ̀rọ̀ ọlọ́run mi ń kalá mi ì tó máa jẹ́ ọ̀rọ̀ ọlọ́run. ọlọ́run ọba máa ń sọ kalẹ̀ fún ẹnikẹ́ni tó bá wù nínú àwọn ẹrúsìn rẹ̀ òun náà ni ọlọ́run ọba máa ń sọ wáàyí kalẹ̀ fún ọlọ́run ọba sọ kalẹ̀ kí wàá ní olórí wáàyí táwọn ànábì ọlọ́run ọba máa ń mú wá òun náà nìyí abala tó tóbi jù bẹ́ẹ̀ òun náà ni abala àkìlọ̀ ọlọ́run ti síwájú èyí tó yẹ pé òun ló tún tóbi jù téèyàn gbọ́dọ̀ máa ń ní abala àkídà téèyàn gbọ́dọ̀ máa ń ní tó yẹ pé òun náà ló tún tóbi jù ọlọ́run tún ti síwájú ń bíi ọlọ́run wa pa méjèèjì pọ̀. ọlọ́run ní ẹ̀yin àti ẹ̀jẹ̀ yẹn ànábì ọlọ́run ìtì mọ̀ ọ́ra yín òun náà ni ọlọ́run ọba yóò sọ fún wa yìí pé àǹdírù àwọn yẹn máa túmọ̀ mọ̀fá sírọ̀ la máa ń pè wọ́n á dúnmọ̀ pé ọlọ́run ọba sọ fún wa yìí pé àǹdírù ẹ lọ́ọ́ máa kìlọ̀ fáwọn ènìyàn wípé. ẹ máa sọ fáwọn èèyàn pé kò sẹ́ńtọ́lẹ́tọ̀ kájọ́sìn fún àyàfi mi ọlọ́run ọba èmi ọlọ́run náà ni kẹ́ ẹ bẹ̀rù kí lẹ fẹ́ bẹ̀rù nípa èmi ọlọ́run òun náà ni kẹ́ ẹ bẹ̀rù ìyá mi kẹ́ ẹ bẹ̀rù náà mi. ọlọ́run ọba ó wá bẹ̀rẹ̀ sí sọ àwọn ìdẹ̀kùn àtọ́mọ pé wọ́n máa ń pe súrà yìí ní súrọ́tù nẹ́àm ìdẹ̀kùn ọlọ́run alákọ̀ọ́kọ́ tọ́lọ́mọba kọ́kọ́ sọ ni pé òun lòún dá sánmà fún wa ìdẹ̀kùn ọlọ́run ni sánmà yìí àwa náà dẹ̀ mọ̀ pé ìdẹ̀kùn ni tí ó ṣe méjì mẹ́ẹ̀ àìmọye dáadáa ní ti ara sánmà wa sórílẹ̀ ayé tí gbogbo ayé sì fi ń sẹ̀mí tá a bá tiẹ̀ mọ̀ kankan òjò òun wá láti inú sánmà èyí pé òun náà ni gbogbo ayé la fi ń sẹ̀mí náà so bẹ́ẹ̀ náà ọlọ́run ọba dá ilẹ̀ ẹlẹ̀ ọlọ́run ọba dá ilẹ̀ ẹlẹ̀ àìmọye àǹfààní là ń ṣe lórí ilẹ̀ ẹlẹ̀ bìlẹ̀ aki inú kápẹ́ ní ìsbátilẹ̀ aki láti lè fi òdodo rinlẹ̀ pé ọlọ́run nìkan ló yẹ ká fún àbí ká ẹ̀ pé bìlẹ̀ aki ọlọ́run ọba dá wọn ní nǹkan ló pé pẹ̀lú ikma ọlọ́run ọgbọ́n ọlọ́run ọba wà mẹ́tò fi dá wọn ó ní reason kèsè torí eré ọlọ́run ọba fi dá wọn. No. ọlọ́run ọba tún rìpíìtì gbólóhùn yìí pé ta ààlà ọlọ́run ọba ga ama ìṣirìkù tayọ nǹkan tí àwọn kèfèrí ń rò pọ̀ mọ́ ọlọ́run àwọn kan sọ pé ọlọ́run ọba bímọ ọlọ́run ga jù bẹ́ẹ̀ lọ àwọn kan sọ pé ọlọ́run ọba níyàwó ọlọ́run ga jù bẹ́ẹ̀ lọ àwọn kan ní ọlọ́run ọba lẹ́nìkan tí wọ́n jọ ń ṣí àǹkan ọlọ́run ga jù bẹ́ẹ̀ lọ àwọn kan lọ́lọ́run ọba ní ẹni tí ń ràn lọ́wọ́ ọlọ́run ọba ga jù bẹ́ẹ̀ lọ àwọn kan lọ́lọ́run ọba lẹ́ni tó lè kọ̀ǹtú ọlọ́run ọlọ́run ga jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba ga ta gbogbo nǹkan tẹ̀yìn bá fi sọ pé òun fẹ́ fi rò pọ̀ mọ́ ọlọ́run tí ó máa bọ́ ọlọ́run ọba ṣí àǹkan ọlọ́run ọba ọ̀gá ju gbogbo nǹkan bẹ́ẹ̀ lọ. lára àdẹ̀kùn tọ́lọ́run ọba ṣe òun náà ni àwa ọmọ ènìyàn ọlọ́run ọba dá wa látara nutfa omi tí ń jáde látọ̀dọ̀ ọkùnrin tódó tún á wà lọ́dọ̀ obìnrin méjèèjì ó wà papọ̀ nínú ibi tá à ń pè ní ilé ọmọ lọ́dọ̀ obìnrin ibẹ̀ ni ó lọ kójọ sí ọlọ́run ọba ṣe àtọ̀ yìí ní aládàpọ̀ mọ́ra wọn tí ó ti dàpọ̀ mọ́ra wọn so nǹkan ò lè di kíni ọ kò lè di ọmọ àìsàlàyé fún wa lánàá tí wọ́n bá ti dàpọ̀ mọ́ra wọn ó jẹ́ ètò wa lọ́nà ẹ̀tọ́ òní ó gbọ́dọ̀ jẹ́ so nam. fàyídà àwọ̀ àkọ́sí mọ̀mọ́bìn ọmọ èèyàn tó bẹ̀rẹ̀ láti àtọ̀ lójú ẹsẹ̀ náà tíyà ọmọ sọ wípé ó dàbí ẹni pòun ti lóyún bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀rí pé kò ní pẹ́ ọmọ yẹn ó dẹ̀ tí wọ́n ó bì í kò tún ní pẹ́ ọmọ náà ó dẹ̀ tó ṣe pé ó lè dìfẹ́ǹdì ara rẹ̀ yẹn náà pè ní kọ̀síìmù ẹni tó lè defend yóò wá máa defend yẹn bóyá abala ọlọ́run ni yóò máa defend ni o àbí kọ́ máa takò ọlọ́run mùbíìnù ẹni tí yóò máa ṣàfihàn àwọn evidence ọmọ èèyàn padà di ẹni bẹ́ẹ̀ tó jẹ́ pé ọlọ́run alámọ̀wú àlùbáyàn ọlọ́run lọ́kọ́ ọmọ ènìyàn ní bá a ti explain nǹkan ẹlòmíì báyìí yóò explain báyìí ẹ̀ dẹ̀ máa mirí pé ah àlàyé lèèyàn ṣe èèyàn ló àlàyé ṣe tó báyìí kọ́dà lómi ó sì àwọn èèyàn lọ́nà pẹ̀lú aláyè ìṣọlọ́wọ́n bá ní ọ wà nínú àwọn àlàyé iná minel bayani lasẹ̀ idán bẹ nínú àwọn àlàyé nígbà míì tọ́mọ èèyàn máa ń ṣe ọlọ́run ọba wa ní àwọn obìnrin ti dọ́mọ èèyàn láti bí àtọ̀ ọmọ èèyàn wà yí padà yọ wà di ẹni tó lágbára ibi tá a ti ń lágbára òun náà níbi ọ̀rọ̀ sísọ ọmọ èèyàn wà di ẹni tó lè sọ̀rọ̀ dáadáa tó lè ṣàlàyé nǹkan dáadáa tó lè ṣàfihàn àwọn ẹ̀rí rẹ̀. sọ ọmọ yẹn ó di ẹni tó lè ṣàlàyé nǹkan dáadáa orí bí abá tẹ̀síìrì di lánàá ibẹ̀ náà láti bẹ̀ tẹ̀síìrì ní òní sọ wọn ka àyà díẹ̀ fún wa kó tó kí wọn bá tẹ̀síìrì tó ní lọ. Mm-hmm. ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa ní àná nípa àwa tí a jẹ́ ọmọ ènìyàn ọlọ́run ọba ń sọ ibi tí a ti wá lánàá ọlọ́run ọba jẹ́ ká mọ̀ wípé ibi àtọ̀ òun náà ni a ti wá ọlọ́run ọba ó máa ń júwe wa lọ síbẹ̀. Si ọlọ́run ní falyansuril insanu mimma khuliq. ọlọ́run ní kọ́mẹ̀yìn owó òye kó ronú dáadáa kó o náà tiẹ̀ wobi ibi tá a ti dáa e kó o ibi tó ń ti bẹ̀rẹ̀ wá. ọlọ́run ọba pè ní omi kan ní èyí tó wípé ọmọ ń dà wàràwàrà. Wàrà ọlọ́run bá pè bẹ́ẹ̀ mímá in dáàfẹ́ omi yẹn gbọ́dọ̀ dà kúrò níbi tó wà a gbọ́dọ̀ dà kúrò níbi tó wà ká dà síbòmíì kó tó di pé yóò lè di ọmọ ọlọ́run pè mí kan ní ọlọ́run ní mímá ní yéén yomna ọlọ́run pè àtọ̀ tá a fi bí ọmọ ọlọ́run pè ní mà ní yù ìtọ́lọ́run ọba sì dá sínú ara ẹnì kọ̀ọ̀kan wa àtọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run ọba dá lọ́tọ̀ọ̀tọ̀ sára ẹnì kọ̀ọ̀kan wa àtọ̀dọ̀ ọkùnrin ni o àtọ̀dọ̀ obìnrin ọlọ́run ọba dá síbẹ̀ ètí máa ń wáyé nígbà téèyàn bá tọ̀ tán wọ́n máa ń pè ní àlùwádìyù nígbà títọ̀ bá wáyé àtọ̀ yẹn lè wá nígbà míì ètí máa ń wáyé nígbà téèyàn bá ń ronú àbẹ́yàn ń ṣeré pẹ̀lú ẹnì kejì èèyàn òun a máa jẹ́ alimadiyu èyí tí wọ́n á jẹ́ pé òun lọ́lọ́run ọba máa ń sọ di àwa tá a jọ́ mọ ènìyàn ọlọ́run ọba pè ní màníyù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run ọba kó sínú ara wa ìkan níbẹ̀ lọ́lọ́run ọba ní kọ́ máa di èyí tí ó máa di ọmọ èyí tó dẹ̀ jẹ́ pé àwọn yòókù láéláé wọn ò lè di ọmọ láéláé èyí tọ́lọ́run ọba ní ó máa di ọmọ yìí onìkan náà ní í máa di ọmọ ọlọ́run ọba ṣe ní àtọ̀ ìtọ́ pé ìmọ̀ á dà kúrò níbi tó wà tí ó bọ̀ síbòmí yóò wá lọ dàpọ̀ mọ́ ti ọ̀dọ̀ obìnrin òun náà ni yóò fi máa di pé àwa èèyàn á fi máa wálé ayé omi wa ní ọlọ́run ọba ní alamnak lukun mimma in ma iyin. Mm-hmm ọlọ́run ní ṣe bí àwa la dá yín látara omi tó lẹ omi tó lẹ ni tí ò tó nǹkan lílẹ tó lẹ òun náà ní wípé téèyàn bá fẹ́ nùnú yóò nùnú kó mẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fomi fọ́nù yóò fọ́nù téèyàn ò ní rórí pa rẹ̀ mọ́ so nǹkan tó lẹ ní tí ò tó nǹkan kan ara so kò ní agbára kankan so látara bẹ́ẹ̀ ọlọ́run bá dẹ̀ wá mú nǹkan tí ó jẹ́ nǹkan tó lágbára ọlọ́run bá wa mú jáde láti ibẹ̀ so látara bẹ́ẹ̀ àwa tá a jọ́ mi ènìyàn ọlọ́run fẹ́ ká máa ronú tá a bá ti wo pé ká máa ronú ìjọ́lẹ̀ wa wá sí tá a ṣe gbẹ̀yìn nìyẹn kó o di pé Ramadan dé òun náà ni pé àwa ọmọ ènìyàn ọ̀lẹ ni wá abala kanu ọba àtijọ́lẹ̀ òun náà ni dídá tọ́lọ́run ọba dá wa yìí ọ̀lẹ ni wá gbogbo nǹkan ikú náà pàtàyàyà òun náà làtúntìjọ́lẹ̀ yìí so látara bẹ́ẹ̀ alẹ́ tányányá lẹ́dàá alẹ́ ní gbogbo nǹkan pátáyányá so ká máa ríra wa lẹ́ni tó lẹ ká máa máa ríra wa ní alágbára ká máa máa sọ pé àti ẹ̀fẹ́ máa tàpá sọ́lọ́hún so látara pé ká máa mọ̀ pé ọ̀lẹ tó ga òun náà ni wá. ọlọ́run ni a dá ọmọ ènìyàn lẹ́ni tó so lílẹ tọ́mọ èèyàn lẹ látara bíníyà rẹ̀ níta fi dá nǹkan tó lẹ̀ ni. tó bá wá padà di alágbára ibi lílẹ̀ náà lọ́mọ èèyàn padà padà sí. sọ ló fi jẹ́ pé àwọn àfáàní al-insan nutifatun wa khosmatun wa jifatun. ọmọ ènìyàn yóò wà ní àtọ̀ tó kò ní àtọ̀ yóò wà á dẹni tí yóò máa rí i pé òun lágbára òun lè dìfẹ́ǹdì ara òun òun lè gbìjà ara òun tó bá padà wáyá yóò wá di jí ìfàtún yóò dàbí òkú bètè nǹkan sọ torí pé tọ́mọ yẹn bá ti dàgbàlagbà tán kò ní wúlò mọ́ tó bá tiẹ̀ wá kú tán yáyá kò ní ṣe kí ni o kò ní wúlò mọ́ yóò dàbí òkú bètè ni kò ní wúlò mọ́ sọ torí pé tó bá ti kú gbogbo agbára ti tán kò ní lè dìde lẹ́lẹ́ mọ́ ẹ̀ ń tó kú tí wọ́n wá ń gún ní nǹkan kò lè mọ̀ pé ń gún ní nǹkan kan ó di tẹ́yẹ́nu so ẹni tó ẹ ọ ẹ ẹni tó lè nà lẹ tó lè fẹ́ nà pa bá débi òkú rẹ̀ kọ́ gbá ń pa sọnù kò lè mọ̀ kankan mọ́ so torí pé kí ni ó ti di nǹkan tí ọ̀làgbára mọ́ ló jẹ́ pé àwọn ọmọ èèyàn àṣẹ kí ni ọ alẹ́ pọ̀ so ẹni tó lágbára ń gbà mí ìgbà tí wọ́n bá mú balẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ náà tó wá mú balẹ̀ àwọn ó tún máa tẹ orí ẹ̀ mọ́lẹ̀ ó tún máa gbá lẹ́nu àṣe àṣe àṣeyàn á máa kú wọn náà ti ẹ̀tọ́ so wọn ò sì lágbára láti lè dá amúgbàdọ́ wà láyé so ọmọ èèyàn ojú bá náà lọ so ká mọ̀ wípé àwa tá a jẹ́ ọmọ èèyàn ẹni tọ́lẹ̀ ni wá ká má ṣe bí alágbára ká má ríra alágbára kankan gbogbo tá a bá fi lé tá a bá fi ní tá a bá ní tá a fi lè máa rò pé bẹ́ẹ̀ alágbára ni wá ká má ká má ká má fi tàpá sọ́lọ́hún ká sì má fi jọra wa lójú so ọlọ́run ní adọ́mọ èèyàn láti bi àtọ̀ náà mu. fáyidà ó wà kọ sí mọ́nú. ọlọ́run ni tó bá ti kúrò látọ̀ ojú ẹsẹ̀ náà ìdáfujà ìyá yóò di ẹni tó lè dìfẹ́ǹdì ara rẹ̀ tí ó sì lè ṣàfihàn àwíjàre ara rẹ̀ ojú ẹsẹ̀ yẹn náà ìbàdàn àbáyé dijú dábàá ìlà yóò di kíni o tọ́lọ́mọ bò mú wa yóò di ẹni tó ti kúrò lórí ayé ojú ẹsẹ̀ náà ni ó tún kó lórí ayé gbogbo táìmù yẹn life span yẹn kò gùn rárá àwọn akẹ́rọ̀ kò gùn ni so ìwọ̀n àbá díẹ̀ náà ni olóbi jẹ́ pé bá dijọ́ gbé ndàlù kìámà ẹni tó gbádùn jù láyé tọ́wọ́ ajẹ́ ní iná ó nìkan wọn lọ mú wa láti inú iná wọn ò ní sórí gbádùn rí yóò lóun ò rí gbádùn kankan rí ẹni tó dẹ̀jẹ̀ àjù láyé tó jẹ́ ní àlìjánná wọn mú wa láti inú àlìjánná wọn ò ní sójì kankan yóò lóun ò jìyà kankan rí láyé so ilé ayé yóò tó nǹkan kan so ojú ẹsẹ̀ náà ni gbogbo ẹ̀ ń jẹ́ téèyàn bá lọ bí iléèwé téèyàn ti jáde ní ìsìn skul téèyàn lọ bí ọdún mẹ́fà bí àbọ̀dún márùn èèyàn kàn gbégbà téèyàn kan gbàbẹ̀ kọjá bẹ́ẹ̀ ló máa rí lójú èèyàn so ojú ẹsẹ̀ ní gbogbo ẹ̀ ń jẹ́ o ọmọ téèyàn bí ní ìsìn ojú ẹsẹ̀ náà ni ó dàgbàlagbà láìpẹ́ náà ojú ẹsẹ̀ náà ni wọn náà ó dẹ̀ ti òtù ọgbẹ́ òtù máa retí ikú so gbogbo ẹ̀ náà àlìkí àmọ̀ dáńsọ náà ojú ẹsẹ̀ náà ni ó dẹ̀ wa so ká múra sí ìtàn lọ débàlálìkí ọlọ́run ọba ó wá ní wọ́lẹ̀ àná àmà kọ̀ọ̀lákọ̀ à. ọlọ́run ọba ní àwọn dábà ọlọ́run ọba lòun lòun dá wọn. ṣùgbọ́n àwọn àfáà sọ fún wa ń bí wípé àwọn dábà tí ń bẹ ń bí yìí àwọn àfáà wọ́n ní dábà tí wọ́n bẹ ń bí mẹ́rin ni wọ́n ṣùgbọ́n ẹyọ kọ̀ọ̀kan wọn ló ní ikọ̀ méjì méjì mẹ́rin làwọn dábàá ti bẹ́ẹ̀ bì ẹyọ kọ̀ọ̀kan wọn òun ló ní kí ni ọ ikọ̀ méjì méjì wàmínàlì ibili ìsìnàyèlè ràkúnmí ó ní akọ ó ní abo lọ́lọ́wọ́ bá ń dá akọ bíbí àní àmọ̀tẹ́ ń dá akọ bíbí òun dáhà fún tẹ̀sí sọ ni pé. ràkúnmí nọmba one ọlọ́run ọba dá ràkúnmí àtọ̀tọ̀ ọlọ́run ọba fi ń dá náà ọba fi ń wọn náà àtọ̀ ẹran òun náà ní di ẹran àwọn náà ń lóyún àwọn náà ń bímọ ọlọ́run fi pa gbogbo àwọn méjèèjì pọ̀ mọ́ra wá ń bì nǹkan alákọ̀ọ́kọ́ òní nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà ni màálù kíni ọ isnaini sọ nǹkan ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àwọn tá a máa ń pè ní àgbò àti àgùntàn ìran tiwọn wàmínà dọ́ ní isnaini sọ àwọn àgbò yẹn àwọn náà jẹ́ kíni ọ wọ́n jẹ́ ẹ́ méjì akọ wọn àtàbò wọn ètò wa gbẹ̀yìn ní ewúrẹ́ gànsóró ni o ewúrẹ́ ilé ni o alimaz àwọn ewúrẹ́ náà amin alimaz is nine so méjì òun náà lọ jáde láti wọn àwọn náà ní akọ àwọn náà ní abo ọlọ́run ní wàlẹ̀ àná àmà ọlọ́run ni àwọn ọlọ́run adá wọn dábà fún yín àwọn kan wọ́n gbà wípé ọ̀nà méjìlá lè gbà ká ṣùgbọ́n báwọn àfáà ti ṣe lọ́dọ̀ wa wọ́n ti fi kọ́ọ̀fù síbi òkè yẹn tí wọ́n fi kọ́ọ̀fù síbi òkè ìyẹn ni wípé wọ́n mú wá ní mú wá ẹ̀kọ́ tá a ti kọ́ ló jẹ́ ishtigol á jẹ́ kọ́lákọ́lẹ̀ àná àmọ́ kíni kọ̀lákọ̀hà ọlọ́run ọba dá àwọn dábàá méjèèjọ yìí fún wa ọlọ́run ọba dá wọn fún wa. báwọn kan ní rárá kò nídìí kọ́ọ̀fù kọ́ọ̀fù yẹn ó yẹ kó wá síbi làkún ni àwọn kan wò bẹ́ẹ̀ wípé ká sọ wípé kọ́lákọ̀ wa kíni kọjá kọ́lákọ̀lì ìnsánà wàlẹ̀ àná àmà ìsánà tó wà wájú yẹn kó wọn lọ bá bẹ́ẹ̀ pé ọlọ́run ọba dá ọmọ ènìyàn mẹ́nà tìfàtì bẹ́ẹ̀ náà wàlẹ̀ àná àmà mẹ́nà tìfàtì ẹgbẹ́ ọlọ́run ọba ń dá ọmọ ènìyàn láti ibi àtọ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba ń dá àwọn dábàá náà láti ibi gíní ọ láti ibi àtọ̀ ọlọ́run àìsàn wa sọ pé kọ̀lákọ̀há làkún ọlọ́run ọba wa ṣe kí ni ọ wá dáa fún ẹ̀yìn èèyàn torí wa ọlọ́run bá fi dá wọn torí pé àwọn ẹran yìí ó nìkan là á máa ń lò tá a fi jọ́sìn fọlọ́run èyí ò lè fẹ́ jọ́sìn fọlọ́run kó ló fẹ́ pa erin so ó lè pa erin inú gbó kó ṣe sọ́dákọ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́ bàbá ní kó o pa súná ọmọ ìkànnà àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin yìí láfi ṣe kíni ọ láàfin pa ọmọ tọ́lọ́ wọn bàbá ní kó o pa iléyá ìkan nínú àwọn ẹran yìí mẹ́jẹ̀ẹ̀jọ yìí òun láti ṣe kíni ọ òun láàfin pa iléyá tọ́lọ́ wọn bàbá sọ fún ọ wípé kó pa ẹran ní ájì ọ̀kan nínú àwọn ẹran mẹ́jẹ̀ẹ̀jọ yìí òun lọ́ọ́ pa ṣùgbọ́n o lè ṣe sàárà ẹran mi o o lè lọ rẹ ja kó o fi ṣe sàárà o lè pa díẹ̀ kó o fi ṣe sàárà ṣùgbọ́n níbi tọ́lọ́wọ́n bá ti sọ pé kọ́ ọ pa ẹran ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn o lè pa nǹkan míì ọba àlọ́gbọ́n fẹ́ pa erin ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ kò ní erin lọ́fẹ́ fi ṣe léyà ọlọ́run nígbà lọ́wọ́ èèyàn ẹ̀fọn lèèyàn fẹ́ fi ṣe léyà ọlọ́run nígbà lọ́wọ́ èèyàn so ìkànnà àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yẹn òun la fi ṣe kí ni o lọ́lọ́run ọba recognize ibi ká máa fi ṣe ìjọsìn fún òun tòlórí àwọn ọlọ́mọ ní àwọn ọlọ́run ọba àdá fún yín so yíká tọ́lọ́run ọba dá fún wa àǹfààní rẹ̀ pọ̀ gan-an ọlọ́run ọba wa máa ka díẹ̀ nínú àwọn àǹfààní yẹn ọlọ́run ọba máa kà fún wa sọ ọlọ́run bọ́ máa ka díẹ̀ nínú kíni ọ àwọn àǹfààní yẹn ọlọ́run bọ́ máa kà fún wa sọ ọlọ́run ọba ní alákọ̀ọ́kọ́ náà. ọlọ́ni làkún fi àdìfòhùn ọlọ́run ní nǹkan tí wọ́n ń pè ní dífúhùn òun náà ni nǹkan téèyàn lè fi dáàbò bora rẹ̀ àwọn ẹran yìí awọ wọn awọ wọn òun ni àwọn èèyàn ń lò tí wọ́n fi ń ṣe àwọn nǹkan tí wọ́n fi ń ṣe dáàbò bò nínú ẹ̀ àwọn èèyàn ń ṣe aṣọ aṣọ tí wọ́n ń wọ̀ nígbà náà àwọn ẹran mẹ́jẹ̀ẹ̀jọ òun náà ni wọ́n pa wọ́n wà á mú kíní ọ awọ rẹ̀ wọ́n ó bò awọ rẹ̀ làwọn èèyàn wà á pọ́n wọ́n yọ gbogbo ẹran kú mbẹ́ òun ni wọ́n wá ń lò tí wọ́n fi ń ṣe aṣọ wọ́n fi ń kọ́ ilé àwọn tó ń àwọn alárúbáwá ẹni tó lówó lọ́jù wọn nígbà náà lẹ́ni tó bá fi awọ rà ràkúnmí tó bá fi kọ́lé tó bá fi awọ ràkúnmí tó ṣe kí ni tó fi kọ́ ilé ẹni tó lówó jù ní. so awọ ràkúnmí wọ́n fi ń kọ́ ilé nígbà náà tí ó ti sì pé wọ́n ń kọ́lé pẹ̀lú blọọkù. so dífúwù dẹ̀ ni pé nǹkan tó lè prevent yín wọ́n fi ń ṣe aṣọ kí lásán prevent o so ìyẹn ni pé yẹ́tù fáwọn olùbàdàn ó ń dáàbò bo ara torí pé tí òtútù bá mú aṣọ lè yàn ọ́ wọ̀ tó tó òfin ní ṣe kí ni o tí òfin ní wọnú ara èèyàn lọ epo tuntun lè pa yàn. lára ẹ̀ ni pé inú ilé lèèyàn ọ̀sà pamọ́ sí <laughs> nígbà tí gangan tó bá gbọ́ bá fẹ́ jẹ́ pé òtútù fẹ́ tó fẹ́ lágbára jù èèyàn tún sá pamọ́ sínú ilé awọ ẹran náà fi ń ṣe ń gbà náà òun náà fi bẹ̀rẹ̀ wá wọ́n fi awọ ẹran ṣe bàtà tí wọ́n ń wọ̀ kí nǹkan ọmọ gùn yàn lẹ́sẹ̀ awọ ẹran náà ni wọ́n tún fi ṣe àwọ̀ ẹran oní wọ́n fi ń ṣe ìtẹ́ tí wọ́n ń jókòó lé lórí. so gbogbo oríṣiríṣi nǹkan tó lè jẹ́ nǹkan àdáàbòbò onígíní ọ òní wọ́n ń fi àwọ̀ ẹran ṣe. so ọlọ́run bá wa sọ báyìí pé ẹ̀yin náà ẹ wò ó ẹ wò dẹ̀kun tó wọn ọlọ́run ọba ṣe fún yín nípasẹ̀ àwọn ẹran yìí èyí tó jẹ́ wípé fi á. Ah, ìyẹn ni pé látara àwọn ẹran yìí bẹ́ẹ̀ ti máa túmọ̀ ẹ̀ nìyẹn fi á ìyẹn ni pé látara àwọn ẹran yìí lẹ ti ń rí díìpù òun àwọn nǹkan tẹ́ máa fi dáàbò bora yín sọ àwọn nǹkan tẹ́ máa fi dáàbò bora yín sọ ọlọ́run ọba ní ẹ̀ ń rí látara kí ọ àwọn ẹran yìí náà. ọlọ́run ni wàmánà fi hù àǹfààní rẹ̀ tún wá pọ̀ gan-an tòbí tó bá ní kó wọn máa dákọ̀ àǹfààní táwọn ẹran yẹn ní ẹ lè kò lè kà tán àwọn àǹfààní lára àǹfààní ẹ̀ náà ni pé wọ́n máa ń bí ọmọ fún wa àǹfààní tó ga ni èèyàn ò ní ẹran ẹyọ kan sọ ẹran ẹyọ kan lèyìn ó ní ẹran yẹn wà bímọ tó pọ̀ fún wa lára àwọn àǹfààní tá à ń rí lára ẹran àwọn tí wọ́n já wọn lárúbáwá wàrà tó jẹ́ wàrà fresh one àtàrà ẹran ni àwọn ẹran yẹn ti máa mú wọ́n bọ̀ síbi abẹ́ wọn báyìí wọ́n ó sì ṣe kí ni o wọ́n ó sì máa mú wàrà wọ́n ó sì máa mú bẹ́ẹ̀ ẹ wo àwọn àǹfààní táwọn èèyàn ń ṣe so inú wọn náà ràkúnmí ní tiẹ̀ onìkan náà la máa ń gùn nínú wọn ó náà ṣe wá láwọn àǹfààní so àwọn àǹfààní tó ga òun náà ni àwọn ẹran yìí òun náà ni à ń rí látara wọn èyí tó jẹ́ pé àwọn àǹfààní yìí ó jẹ́ nǹkan ló jẹ́ pé àwa tá a jọ́ mọ ènìyàn òun lọ́lọ́run ọba ṣe àwọn àǹfààní náà fún ọlọ́run ọba ó ṣàlàyé fún wa wọ́n máa kà fún wa nínú súrátù náàlì náà sọ wọ́n máa kà fún wa àyà eighty níbẹ̀ à ń bọ̀ wá débi àyà rẹ o ṣùgbọ́n ọlọ́run ọba ti sọ àwọn àǹfààní kan nínú ẹ̀ sọ ọlọ́run ọba. ọlọ́run ọba lọ́ba tó ṣe fún yín láti inú ilé yín kẹ́ ẹ máa nífọ̀kànbalẹ̀ láti inú ilé ọlọ́run ọba ló ṣe fún yín. ẹ̀yin náà ti rí bẹ́ẹ̀ báyìí ọlọ́run ọba ṣe fún yín látara awọ àwọn ẹran yẹn ọlọ́run ọba ṣe kí ni o ilé fún yín ẹ̀rí nìyẹn pé àwọn èèyàn awọ ẹran ni wọ́n fi ń kọ́ ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ ẹ̀yin náà rí bẹ́ẹ̀ o awọ ẹran ní kí ni ọ òun ni wọ́n fi ń kọ́ ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. ó tún á rọ̀yìn lẹ́nu ó á rọ̀yìn lọ́rùn sí àgbẹ̀ awọ ẹran ni wọ́n dọ̀ máa ti ṣe síbẹ̀ kìí ṣe nǹkan tó wúwo wọ́n máa ń kó dání báyìí torí pé wọ́n máa fi ṣe tent báwa náà ti ṣe bí a bá ti lo ọ̀rá báyìí bẹ́ẹ̀ ni ó kó àwọn awọ ẹran dání tẹsẹkìfúnà ẹ máa ń gbé dání ní nǹkan tó gbé yóò fúyẹ́ lọ́wọ́ yín yàwó mọ zọ àníkùn tẹ ẹ bá fẹ́ travel ẹ wà kó gbogbo kíní ẹ dání ẹ pààkì ẹjọ ẹ dì sọ́wọ́ ẹ gbé lọ tẹ bá débi kan nínú gbó báyìí ẹ kà ta tẹ́ǹtì lẹ́lẹ́ni ẹ fà wọ́n yẹn yí bẹ́ẹ̀ ẹ tún ṣe gbèsè ayé lọ́nà yàwó mọ zọ àníkùn tẹ ẹ bá ń travel ẹ máa rí gbé dání tí ẹ bá tún ti wá jẹ́ ẹni tó ṣe wípé ẹ stay síbì kan ibi tẹ́ ń gbé yẹn ẹ fi awọ ẹran kọ́ nǹkan síbẹ̀ yóò tún máa dílé fún yín ẹ ń rí lò nírìn àjò ẹ tún ń rí lò nígbà tẹ́ bá tún dóbì kan náà. ọlọ́run ni ọlọ́run wá dárúkọ gbogbo nǹkan tí àwọn ẹran yẹn ní àwọn àgbò àgùntàn àwọn ni wọ́n ní súfù àwọn ni àsìwáàfù àwọn ni wọ́n ní súfù àwọ̀ ara tí wọ́n ní jẹ́ súfù àwọn tó bá ti jẹ́ ràkúnmí ràkúnmí màálù àwọ̀ ara tí wọ́n ní jẹ́ wábàrù àwòbáàrè à àwọn tó bá jẹ́ ewúrẹ́ àwọ̀ ara tí wọ́n ní jẹ́ kí ni ọ ṣáàrù ọlọ́run ní gbogbo àwọn kíní ìpadà yányá ẹ̀tún di kí ni ọ àṣà. ọlọ́run ni ó di àwọn nǹkan ọ̀ṣọ́ inú ilé fún yín ẹ tún máa fi ṣe ọ̀ṣọ́ sínú ilé ẹ máa kó sínú ilé tẹ́ ẹ máa fi dára àwọn oríṣiríṣi ẹ máa fi ṣe àwọn nǹkan tẹ́ ẹ máa fi gbádùn tí tóbi di ìgbà tọ́lọ́run bá kọ fún yín láyé ọlọ́run ni ẹ máa fi ṣe bẹ́ẹ̀ so lára àwọn tọ́lọ́run ọba tó ṣe nìyí ọlọ́run ọba ní sọ ní swatu muminun aya twenty one twenty two ọlọ́run ọba ní sọ nípa àwọn àna áàmù yìí ọlọ́run ọba ó tún ṣàlàyé ẹ̀ fún wa ọlọ́run ní. ọlọ́run tẹ́ ẹ bá wo àwọn dábàá tá a ṣe fún yín ọlọ́run ìwòye wà ń bẹ́ẹ̀ náà. ọlọ́run ní à ń fún yín mu nínú àwọn nǹkan tí ń bẹ nínú rẹ̀ ẹ̀ ń mu wàrà ẹ̀ ń mu wàrà. láti inú àwọn kinní ọlọ́run bá fi díẹ̀ múlẹ̀ ọlọ́run ni ẹ tún ní àwọn àǹfààní tó pọ̀ gan tẹ́yìn náà bá ń ronú sí ẹ mọ̀ pé àǹfààní ń bẹ lára wọn tí èsè díẹ̀ ọlọ́run ni nínú ẹ̀ náà ọlọ́run ni ẹ tún máa ń jẹ nínú wọn ẹ tún mú ẹ̀pà eléyìí ẹ̀pà eléyìí ẹ tún ń bẹ́ẹ̀. ọlọ́run ní ẹ tún máa lé wọn lórí àlẹ́ àtúmọ̀dúnà ọlọ́run ní ẹ tún jẹ́ kí ni wọ́n tún máa gbé yín lórí wọn ẹ̀yin gàgà túmọ̀lúnà àlẹ́ à wọ́n gbé yín lórí wọn ẹ̀yin náà tàmílúnà àlẹ́ à ẹ̀yin náà tún gbẹ́rù lórí wọn ẹ̀yin gà wọ́n gbé lórí wọn lórí ẹ̀yin náà tún lé wọn lórí àǹfààní tó ga ọlọ́run tó wá dákọ̀ kojú omi náà síbẹ̀ ọlọ́run gbọ́ wá darúkọ so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ṣe àwọn dábàá yìí ó ṣe é fún yín so ọlọ́run ọba ń ṣàlàyé ó tún kó àwọn àyà mi náà tún pọ̀ tó jẹ́ pé ọlọ́run ọba ó ṣàlàyé fún wa ṣùgbọ́n ká lè fi rinlẹ̀ fún wa pé gbogbo kínní òun náà ni ọlọ́run ọba ti ṣe màálù wà tó pé àwọn èèyàn wọ́n máa fi roko wọ́n fi màálù roko wọ́n fi ràkúnmí wọ́n fi ń roko pẹ́pẹ́ náà fẹ́ dá tí wọ́n fẹ́ ṣe fámì so ó ti ní bí wọ́n fi ṣe oko so ara àǹfààní tó ga ni pẹ́pẹ́ ọlọ́run ọba ṣe fún wa látara àwọn kíni ọ látara àwọn dábàá náà. ọlọ́run ni wàmí ní àtàkùlùún ọlọ́run nínú àwọn dábàá yìí ọlọ́run ẹ̀tún wa ń jẹ níbẹ̀ sọ gbogbo wọn ẹ lè jẹ tán dálìkì àmọ́ Ọlọ́run bó fi tó Ọlọ́run inú ẹ lẹẹtì máa jẹ Ọlọ́run àbí lo mí ní a sọ ẹ lè jẹ wọn tán Ọlọ́run nínú àwọn dábàá àwọn tẹ jẹ ń bẹ wọn wà nù wọn pẹ̀lú àwọn kan wà ẹ kàn máa fi wọn soko ni ẹ máa fi wọn ṣe gbogbo ẹ sọ ara tóbi Ọlọ́run ni àwa ń jẹran ẹ àwa tá a jọ mi èèyàn a sì ń sàǹfààní látara ẹran oríṣiríṣi ọ̀nà la lè ṣe ẹran la lè ṣe a lè kó pamọ́ sọ sọ pẹ̀lú àwọn oríṣiríṣi ọ̀nà tá a máa jẹ tinú wa náà ó sì máa dùn ìyẹn náà máa jẹ àwọn ẹran míì inú rẹ̀ ó sì máa dùn pòun jẹran sọ ẹ̀yin náà wo tóbi ọlọ́run ẹ ọlọ́run ní ká máa pa àwọn títí yẹn ẹ̀kẹ́ tí wọ́n wà máa dùn á máa yọ̀ á máa dunnú sọ ẹ̀fún mi lẹ́ran méjì sí ẹ̀fún mi kíní kan sí so inú tí wọ́n sì máa dùn ẹ̀wù tọ́lọ́run ọba ṣe fún wa ọlọ́run tó wá ṣe léṣe ọ̀yẹ́ ká sìn ọ̀yẹ́ ká sìn ìyẹn jó ń jẹ ọlọ́run ìwọ nǹkan tó máa sùlù ibi jẹ́ pé àfàwà ṣé sọ́ọ̀lì sẹ̀mí nígbà tó ń sàlẹ̀ inú riyadu sọ̀lì in wọ́n ní kò yé ọmọ èèyàn ni tó bá gbé oúnjẹ káwájú ẹ̀ báyìí tó bá fẹ́ jẹun tó bá wo nǹkan oúnjẹ tó wà wájú òun yẹn tó bá wo àwọn ọ̀nà tí oúnjẹ yẹn gbà kó tó déwájú òun yọ ọmọdé tóbi ọlọ́run ọlọ́run lè bẹ́ẹ̀ fàlíyànsóri ní ìsánú ìlà tọ̀hánì ọlọ́run ní kọ́mọ èèyàn ó wo oúnjẹ tí ń jẹ ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wá àgbẹ̀ ọ̀kọ̀ọ̀kọ́ lọ wu ti kíní yẹn bọ̀ lẹ́lẹ̀ àná sọba fúnà lè máa sọba súnmọ́ ṣàkà kúnà lẹ́ àrùndọ́ ṣàkà òjò ọ̀rọ̀ sí ọlọ́run ní kílẹ̀ lé ọ̀fà ya yóò wù jáde yóò wà máa gálọ́ gálọ́ títí títí àgbẹ̀ ọ̀lọ́kọ̀ lóko ọlọ́run fi sọ́kàn rẹ̀ pé lọ tà sí ibì kan tó bá tà yọ máa lọ yọ máa lọ yọ máa lọ ìwọ náà wà lọ rà á kó tó lọ rà á kó tó lọ kó tó ṣe gbogbo ẹ̀ kó tó gbédé wájú rẹ̀ kó tó wá di pé wọ́n ẹ̀sẹ̀ ọ̀sẹ̀sẹ̀ tó wá gbédé lé wọ́n ẹ̀sẹ̀ wá rò ó wọ́n wá gbé kaná wọ́n wá ṣe gbogbo ẹ̀ èyí ẹ̀ lè rọ oúnjẹ dé tọ́lọ́run sọ pé ìwọ kọ́ lọ́ọ́ jẹun jẹun ẹran lè wá gbé gbogbo ẹ̀ jẹ tí ó sì jẹ gbogbo ẹ̀ tán yáyà òjò lè rọ̀ tí ó fomi gbé lọ sórí ẹ̀yẹ́ lè gbóúnjẹ wájú báyìí pé ó ti rẹ́dì pé oúnjẹ yìí oúnjẹ tó ń fẹ́ jẹ ni kódà ó lè ti sin wọn tí ó sọ pé kọ́ńọ̀ máa jẹun ni ọlọ́run ní kí wọ́n fún ní kọ́bárù kan tí ò sì ní lè jẹ́ńjẹ yẹn mọ́ tí ó ti pati wọ́n kàn fún ní information kan ni kò sí lè jẹ́ńjẹ mọ́ kódà ó lè jẹ́ information dùnú aa kí ni kan ẹ pa lóúnjẹ mọ́ tiwọn làwọn lọ jẹ tiwọn sọ wọn <laughs> ètò ọlọ́run ti wà lórí gbogbo nǹkan ìyẹ́pẹ́ kéèyàn ọmọ ìtòbi ọlọ́run kéèyàn fi máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àyè dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn kan rò pé ọ̀rọ̀ ọ̀run gbọ́ngìní kátó wá jọ pé ìrọ̀rùn tọ́lọ́ wá ṣe kátó lè máa jẹ́ báyìí gangan kéèyàn lè mu báyìí tí ń jẹ kéèyàn lè mu tí ń jẹ lómi ìfẹ́ jẹun òtòpó ń lò wọ́n jẹ tí ò ní lè jẹ bẹ́ẹ̀ ètò ọlọ́run ni so látara bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa ma títóbi ọlọ́run ọlọ́run ní látara àwọn dábàá yìí ọlọ́run ní kí ni ọ wà mí ni a. ọlọ́run ní nínú rẹ̀ a ti sà wọn kan pé jíjẹ ni wọ́n jà wọn eléyìí tí wọ́n tún fọ eegun wọn ọlọ́run bí wọ́n ti jẹ́ nínú nínú àwọn dábàá wọn ọlọ́run bá ti ṣètò wọn nìyẹn ọlọ́run bó ti rí nìyẹn náà. ọlọ́ni wàlákùn fi àjàmálùn wàlíbàdìkùn àwọn kanu yín lónìí yìí tí gbogbo yín náà lẹ́jọ́ ní ìyẹn ni àwọn tí wọ́n bá ń àwọn àfáà ní àwọn fóńtẹ̀sírì ní àwọn tí wọ́n bá ń re ẹran àwọn tí wọ́n bá ń tọ́jú ẹran àwọn ni wọ́n lélẹ́yìí ẹni tó ní agbo màálù àgbẹ̀ tí ń dá tó ti ń sin màálù àgbẹ̀ tí ń sin ẹni tó ní ràkúnmí tó pọ̀ ẹni tó ní àwọn ewúrẹ́ tó pọ̀ ẹni tó ní àgbò tó pọ̀ ọlọ́ni wàlàkùn fi àjà máa lọ. ọlọ́ni ẹran ó sì tún máa kó ẹwà báyìí ẹ̀yin tẹ́ ẹjọ́ mi èèyàn lára dáadáa ni wọ́n sì máa gbé ah ọkùnrin yìí ah ó ti di olówó ah ẹ̀ mọ̀ ẹ̀ màálù tó ní ni ah ẹ̀ mọ̀ ẹ̀ ràkúnmí tí ń sìn ni ah. <laughs> tẹ bá dé agbo màálù rẹ̀ lásán ẹ̀yin kan mọ̀ yìí pé ẹwà ó dẹ̀ máa bẹ fọ́ọ̀mù èèyàn nítorí pé ó ní màálù wọ́n ní wọn gbẹ kí wọ́n máa gbẹ̀yà ló ní màálù kó tó máa níyì <laughs> so ọmọ ẹ̀yà ọmọ ẹ̀yìn yóò sì máa níyì pẹ̀lú ẹ̀ jamal ẹwà ó wà máa dé fọ́ọ̀mù èèyàn ọlọ́run á ní ìgbà wo tún wà lẹ́wà yẹn tún máa ń ga fáwọn tó bá ní màálù tí wọ́n ní ẹran tí wọ́n ní ràkúnmí ọlọ́ni kí ni o ọlọ́ni nígbà tí wọ́n bá ń kó a nígbà tẹ́ bá ń kó àwọn ẹran yẹn tẹ́ bá ń kó wọn bọ̀ wálé lọ́sàn-án táwọn yẹn bá ń rí báyìí àwọn yẹn máa sọ pé ah ah ọkùnrin yìí sa ọlọ́run ṣàánú ẹ o ah eh, wáyé náà kí ni tẹ́ ẹ bá ń kó wọn lọ láàárọ̀ tẹ́ ẹ lọ kó wọn jẹun tẹ́ ẹ fẹ́ kó wọn jẹun láàárọ̀ tí wọ́n bá rí báyìí àwọn yẹn máa pẹ́ ah ah ọlọ́run bá sọ̀rọ̀ fún un so bó ti yẹ pé àwọn èèyàn fẹ́ ṣe wọn fẹ́ sin ẹran wọn fẹ́ ṣe kankan mọ́ lórí àlẹ́yìn eh, white collar job so iṣẹ́ téèyàn ó de táìlì nínú kí ni tí ọkàn máa bọ̀ so ṣùgbọ́n àwọn tó ṣáájú lọ iṣẹ́ tó gbó wa gbogbo àwọn tó jẹ́ àwọn tó gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn alákọ̀wé gbogbo wọn náà tún padà sí ibi pé kí la fẹ́ sìn kí la fẹ́ gbogbo ẹ̀ náà padà sí ibi táyé ó sì padà sí náà tún ní ẹ̀ tí èméjì mẹ́ so òṣìṣẹ́ ọlọ́run ọba ibi tẹ́ ibi tá a tún padà sí náà nù bá a ti gun pléènì tó yẹn tá à gun pléènì tá à ń gun kinní kan téèyàn ń gun oríṣiríṣi nǹkan yẹn òṣèlú ọmọ gbogbo ẹ̀ òtún ní padà wà mọ́ nígbà tó bá yá á tún padà mọ́ gun àwọn ìtàǹgùn ẹ̀ràn táǹgùn náà láti padà gùn láàṣẹ ayé gbogbo àyàn náà lọ padà sọ pé ẹ wo kíní ìdìbẹ pa wá bí bí kíní kan ní fi sí yàn mú ni ẹ wo àlògùn eléyìí wọn ẹ já lo natural thing a padà síbẹ̀ wọn náà padà tún pariwo pé kíní yìí a àwọn náà là ń para wa bí kéèyàn ní cancer ọlọ́run bá wà da gbogbo ẹ̀ káàkiri ayé àwọn yóò wà ní ẹwọ ẹ mẹ́jẹ̀ á lò mọ́ ẹjẹ́ padà síbi àwọn ràkúnmí nkankan natural kínní yóò ti padà bí la yóò ti padà sínú táwọn ẹbí ti sọ lẹ́lẹ̀ tí yóò sí ẹ̀mẹ̀jì mẹ́ gbogbo plane yẹn lápadà pé látún padà pàtì àtọ́ni gbọ́dọ̀ wọn fẹ́ pa gbogbo yẹn tán èmi yàrá èmi àwọn ẹ̀rọ́gùn lónìí ẹ̀ fi sọ pé kínní wọ́n rọ́gùn lónìí wọ́n ti fẹ́ pọ̀ ọlọ́mọdé gún plane mọ́ lọ́yà lọ́ra ẹnìkan náà kọ́ para náà kọ́ para kùmí kan àdúgbò pé àyọ̀ wò pé jùlọ náà lọ ẹni náà tó ra tiẹ̀ àgùnmọ́tò mọ́ <laughs> ó di kálukú ti bẹ̀rẹ̀ la kùmí bí kálukú ti bẹ̀rẹ̀ nìyẹn bí láyọ̀ gbára sínú yẹn báyìí náà bí ti sọ nìyẹn. so látara bẹ́ẹ̀ sọ ẹwà ọlọ́run bá ṣe fún wa látara kíni o ẹwà pàǹsìn àwọn kíní yìí ẹwà ni lọ́dọ̀ àwọn èèyàn nígbà náà ẹ̀wà náà ni ní ìsìn téèyàn bá rẹ̀ ti ń sìn téèyàn bá dé agbóbi tán ti ń sìn kọ́dà yẹn gọ́ sọ pé ah ọlọ́run sọ orí fẹ́ntọ́ ọlọ́run bá ṣe fún so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ní ẹ̀wà ń bẹ látara àwọn dábàá yìí nígbà tí ẹ bá ń dà wọ́n lọ wọlé padà lọ lọ́sàn-án torí pé ọlọ́run kọ́kọ́ ti ọ̀sán síwájú èèyàn lè má ètè rí dábàá ńgbà tí wọ́n bá ń dà lọ láàárọ̀ so kálukú ti jókòó lẹ́lẹ́ ó ti máa wò pé so kálukú ni ó rí dáadáa so ọlọ́run ní kí ẹwà ọmọ sí kí ni o kọ́ máa wà ń nam. ọlọ́ni àwọn dábàá yìí wà tá mi lu àsìkò ọ̀làkùn àwọn dábàá yìí ni ẹrù tẹ́yìn gan ò lè gbé ẹ̀ẹ́dẹ̀ dìrú ràkúnmí ràkúnmí ó sì gbé ẹ dìrù ràkúnmí ó sì gbé ràkúnmí ni wọ́n ń pè ní ọkọ̀ ojú omi inú inú inú forest ẹ̀dígẹ́ ní sinmi ẹ̀ ṣíìpù inú forest ni wọ́n ń pè ràkúnmí ṣùgbọ́n ọlọ́run bá ti dà àwọn yóò di ẹrù rú ọlọ́run bá lè tún ṣètò ràkúnmí òun ó ti jẹ àìmọ́ yóò ń jẹ tí ó tún stọ oúnjẹ pamọ́ yóò tún mu omi yóò tún stọ rẹ̀ pamọ́ tọ́wọ́ wọn bá dùn ẹ́ dẹ́fẹ́ máa fi ṣe ọlọ́run nìkan tó fẹ́ wúlò fún yóò tọ́ oúnjẹ pamọ́ yóò tọ́ omi pamọ́ àwọn tí wọ́n ń lọ nínú desert tí wọ́n bá di pé kò sí omi mọ́ rárá ràkúnmí ni wọ́n pa wọ́n wà tún wá lọ bẹ́ ilé omi rẹ̀ yóò tún wá domi tí wọ́n mọ̀ mu omi ibi tó mi ràkúnmí mu mi sí ó wà tí wọ́n bá ń lọ nínú desert wọ́n kó ràkúnmí tí wọ́n ti fi kéde wẹ̀ wọ́n wà ní ẹja apá ìkan nínú ẹ̀ tí wọ́n bá dún apá kan wọ́n lọ fọ ilé omi rẹ̀ làwọn tó máa mu <laughs> ìjọba bá sànù wọn àwọn ọmọ èèyàn dé tọ́lọ́ bá ràn wá lọ́wọ́ dé ọlọ́ni wa tá a mi lò àsìkò làkùn. ọlọ́run àwọn ẹran iná alẹ́ ń lò tí wọ́n ń gbé gbogbo ẹrù yín ìlà baladin yóò gbà yín gbé lọ sí àwọn ìlú kan lámtẹ̀kúnú bàlìgì ọlọ́run ní ẹ lè kó ẹrù tẹ́ fẹ́ kó lọ ọbẹ̀ kódà kẹ́yìn gangan fẹ́ fẹsẹ̀ rìn lọ ìlú yẹn ẹ lè fẹsẹ̀ rìn débẹ̀ dáadáa ìlà àbíṣíkèlè anfos àfi kẹ́mi yẹn fẹ́ bọ́ kẹ́ tó débẹ̀ ọlọ́run ẹ̀mí yẹn fẹ́ bọ́ kẹ́ tó débẹ̀ dọ́gbé ẹ̀mí yẹn fẹ́ bọ́ kẹ́ tó débẹ̀ ràkúnmí ó sì bá yín gbé ẹ máa gun àwọn ràkúnmí yẹn tẹ́ ẹ bá sì ń kún mí so ẹ máa sinmi díẹ̀ díẹ̀ ẹ máa gùn wọ́n ẹ ẹ̀dá ni mọ̀ bẹ́ẹ̀ kàn gùn wọn lásán náà ni nígbà tí yẹn ń wa mọ́tò náà ni yóò ṣòro àmọ́ gbé yẹn lọ tá a fẹ́ sinmi yóò sinmi díẹ̀ àwọn lọ́ba ó rìn láti alẹ́ alẹ́ làwọn lọ́ba fi máa rìn láyé ìgbà náà wọn ó rìn tilẹ̀ òfin mọ́ ìrìn tiwọn nù wọn ó rìn látàlẹ́ tilẹ̀ òfin mọ́ tilẹ̀ bá ti mọ́ ó tún kọ́ntínú rìn yẹn tóòrùn ó fi yọ tóòrùn bá ti yọ ọ́n ti mọ̀ pé òrùn yẹn máa fẹ́ lágbára wọ́n á wá ibì kan lọ farapamọ́ sí wọ́n lọ sinmi ń bẹ̀ tí ó fi dìrọ̀lẹ́ báyìí dìrọ̀lẹ́ báyìí wọ́n tún jẹun ìṣẹ̀lẹ̀ báyìí wọ́n tún gbé nínú bí wọ́n ti ń rìn gbà náà nù bọ́lá wọn bá ti ṣe ni ẹ̀gbọ́n àyà náà tún padà bọ̀ wá sọ fún wa pé kì í sí àwọn ẹran nìkan Ọlọ́run tún bọ̀ wá sí àwọn nǹkan míì tẹ́ ẹ̀ tí ì rí ó mọ̀ wá sọnù àyà yìí lónìí nísìnyí ẹ̀wọ̀n kan tá a fi ń kẹ́rù ẹ̀wọ̀n tí pléènì káwọ ẹ̀wọ̀n tí ṣìpù kan ó gbé láti ibì kan bọ́ síbì kan. àwọn kan mi wà rẹ pé èèyàn ò tiẹ̀ lé a lè ronú àwọn ọmọ èèyàn pé ẹ yóò lè kúrò nílùú òyìnbó yóò wà wá nàìjíríà èèyàn lè ronú ẹ̀ lórí pé téèyàn bá rí kinní yẹn gangan lẹ́ẹ̀lẹ́ èèyàn fifty ò lè dágbé sáwọn àmọ́ ẹ̀wọ̀ bọ̀ ní láti wọlé nàìjíríà tàbí sórí omi láti mọ rìn láti wọlé nàìjíríà ẹsẹ nǹkan tó tóbi àwọn tẹ́lá ńláńláńláńlá àwọn kan tó tóbi wọ́n dẹ̀ gbé ọlọ́run dẹ̀ ni wọ́n máa gbé bọ̀ wá wọ́n sì gbé kó omi tó wà wọ́n bí wá sí nàìjíríà téèyàn wò wípé kò pọ́síbù kọ́ mẹ́yìn tẹ́pọ́ mẹ́yìn nìkan ní bá ń bẹ tí ò sí àwọn kinní yẹn á lè rí gbé kó ń bẹ láéláé ibẹ̀ ni ó jẹrà sí ṣùgbọ́n ọlọ́run ọba ló tún ṣàánú wa àánú ọlọ́run ó pọ̀ lórí gbogbo wa gbogbo àwọn èèyàn lọ bàálù ó kó yàn èèyàn tí ó tó kọjá three hundred yóò kó yóò tún wá kó gbogbo ẹrù wọn yóò tún kó <laughs> yóò dẹ̀ sọ gbogbo wọn kalẹ̀ lẹ́ẹ̀kan náà subhanallah ẹ wá wo bọ́lọ̀ tí ń ràn wá lọ́wọ́ tó láyé bọ́lọ̀ tí ń ràn lọ́wọ́ jù gbogbo kínní kìí ṣe àwọn kìí ṣe ọlọ́run ló kàn fi sínú làákà àwọn èèyàn kan kíkún ronú pẹ̀ ètò ọlọ́run nítorí pé kí ni o bàdáwọn afáǹsọ wọn ni ṣé bí sùlàìmánù lọ́lọ́run kankan ni kó lo pléènì kò yẹ kí ọdún lo bí fọ́ rẹ̀ yóò kó gbogbo nǹkan sórí ẹ̀ ọlọ́run sì ni kọ́ máa ṣe lọ́nà bíbí sórí àwọn èèyàn náà kí wọ́n ṣe ètò ọlọ́run ni so ọlọ́run ọba ń jẹ́ kó máa yé wa tá a bá lè ronú dáadáa ló bí ẹgbẹ́ kùránì ó ti bọ́ ọ ronú lẹ̀lẹ̀ kò sọ pé kò ní kọ́ ọ máa ronú gan kàn máa wo tó sọ ó ti tán ó ti bẹ́ẹ̀ sọ gbogbo ẹ̀ lẹ́lẹ̀ ètò ẹ̀yẹ̀ fẹ́ máa mú pé eléyìí báyìí ó ti bọ́ sọ gbogbo ẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan so ni wàtá mi àsìkò ọ̀la ọlọ́run ní àwọn dábàá yìí ló ń gbé ẹrù yín lọ síbi àwọn oríṣiríṣi àwọn ìlú tó yẹ pé àwọn ìlú yẹn ẹ lè débẹ̀ ìlà bìṣìkì àyàfi kó jẹ́ wípé ẹ̀mí yóò ti máa fàyà lẹ̀lẹ̀ ẹ̀mí yóò ti fẹ́ bọ̀ ẹ̀yin kan sọ pé ah ẹ̀mí ti fẹ́ pin tẹ́ bá tiẹ̀ débẹ̀ ẹ̀lómi ìgbà ó tún kú lójú ọ̀nà àìmọye àwọn tó náà fẹ́ rin dẹ́sẹ̀tì kọjá àwọn ọmọ tí àwọn tí wọn wá bí àwọn títí wọn ti da káàkiri tí wọn kú sínú desert tí gbogbo wọn ti fẹ́ kú tán so mélòó lọ́mọ yẹn lè rìn dábàá nìkan ọlọ́mọ fún lágbára láti lè rìn so látara bẹ́ẹ̀ ọlọ́mọ bá ń jẹ́ ká mọ títóbi òun ọlọ́run káwa náà mọ títóbi ọlọ́run ọba náà náà. ọlọ́run ọba yín lọ́rọ̀ wúùfòn ọba aláàánú ni sọ ọ̀dọ́mọ ọlọ́run bá ti pè ní rọ úfùn àánú tó fojú hàn lọ́lọ́run bá ń sọ ń bẹ̀ yẹn tó bá ti sọ̀rọ̀ nípa rọ ímù àti tó fojú àti tó pamọ́ ọlọ́run bá lọ bá láàánú méjì àánú tó lè rí báyìí òun ń pè ní rọ úfùn tó yẹ lọ́run bá fi kọ̀ dámà rẹ̀ mẹ́tọ́ pé àánú tó lè rí lọ́lọ́run bá ń sọ fún ọbọ̀ látẹ̀kan ọlọ́run bá lọ láàánú lọ́run ọlọ́run tẹ́nìkan bá ṣẹ̀ tó ṣe zìnà tí wọ́n fẹ́ nà ń bila la ọ gbọ́dọ̀ káàánú tó fojú hàn fún láéláé <laughs> ẹ dákun ẹ fi ilẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ ń jọ́ mi mọ́ ọlọ́run bínú sí ọ sọ ọ̀dọ́ gbé kí ọlọ́run ní kọ́ nà ń bila la sọ iná rọ bákùn làrọ̀ hó fún un. gbogbo àánú tó fojú hàn tẹ́yìn rí ọlọ́run ọba lọ́ba tó ní àánú tẹ́yìn náà rí pé ọ̀sán àánú wa gbogbo àánú tẹ́yìn rí báyìí tó fojú hàn ọlọ́run ọba ló ní àánú yẹn rọ ìmùn ọba aláàánú ni àti tó fojú pamọ́ ọlọ́run ṣe kíni o ọlọ́ba aláàánú àìmọye àánú láàrin tó pamọ́ tọ́lọ́run ọba ń ṣe fún wa torí pé àìmọye nǹkan là ń fi símú tọ́lọ́run ọba ń gáìdì wa tí wọ́n bá ṣàlàyé nǹkan mi àwọn tó máa ń ṣàlàyé nǹkan gbà mí ẹ wò pé ṣé ẹ sì jẹun mọ́ báyìí ẹ wò pé ṣé ẹ ní máa dimu yín rì báyìí tí wọ́n bá ń ṣàlàyé nǹkan mi ẹ wò pé à bóun ni ẹ ti ń sọ yìí á sùn á tún dẹnu lẹ̀ á sùn á dààmú lẹ̀ ọlọ́run tún dáàbò bò wá so ètò ọlọ́run ni ọlọ́run ní dáàbò bò wá so náà ọba aláàánú lọ́lọ́run kọ́lọ́run tún máa ṣàánú wá sí náà. so ọlọ́run ọba ó wá dárúkọ fún wa níbí ọlọ́run ọba ó ń ṣàlàyé fún wa wípé kọ́lákọ́lẹ̀ kọ́ìlà ọlọ́run ọba dá ẹṣin ẹṣin ọlọ́run ọba dá lára àwọn nǹkan tó tóbi ìṣọlọ́run ọba ní ọlọ́run ọba ṣe ẹṣin tó yẹ pé gbogbo nǹkan tí ń bẹ lára rẹ̀ rere ni pátá yẹn látòkè tóbi délẹ̀ sọ ọlọ́run ọba ṣe ẹṣin nǹkan yìí ni fún yàn tí yàn bá ní ẹṣin gbà náà wọ́n dírẹ́sì ẹ̀ tí ó rẹwà sọ ọlọ́run ọba ṣe ẹṣin sọ lé nǹkan tó rẹwà táwọn èèyàn tó máa ń dírẹ́sì ẹ̀ tí ó tún rẹwà ọlọ́run bá ṣe ẹ̀sìn bẹ́ẹ̀ wàlùbẹ́gà àlà ẹranko kan là ń pè ní àlùbẹ́gà ẹ̀sìn àti ràkúnmí àti kẹ́tẹ́kẹ́tẹ́ wọn a máa súnmọ́ra wọn so hybrid làwọn tó jáwọn òyìnbó máa ń pè é òun náà ni pé nǹkan tó yẹ pé amú amú ẹ táìpù nǹkan kan míì àwa ní káwọn méjèèjì ò súnmọ́ra wọn wọ́n wà bí ọmọ àwọn náà tún wá bí táìpù míì tó tún wá jáde so wọ́n ó mú bí ràkúnmí àti kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ó jọ súnmọ́ra wọn tí wọ́n bá súnmọ́ra wọn wọ́n wà bí kíni ọ alìbígà so yẹn náà ń pè ní ìbáka alìbígà ìbáka ìtẹ̀sìmù wa ni pé àwọn èèyàn náà ń ṣe bẹ́ẹ̀ wọ́n lè mú táìpù ẹran kan wọ́n lè mú ewúrẹ́ yorùbá àti ewúrẹ́ haúsá wọ́n wà súnmọ́ra wọn tí wọ́n bá súnmọ́ra wọn wọ́n ṣètò tí wọ́n fi súnmọ́ra wọn tí wọ́n bá fẹ́ bímọ ewúrẹ́ tó bá bí yẹn yóò mú táìpù méjèèjì so yóò mú torí pé àtọ̀ yẹn tó papọ̀ mọ́ra wọn yóò jẹ́ kí mú nǹkan méjèèjì ìtàn àfa wa sọ ni pé tẹ́ ẹ bá fi ẹran sún mọ́ra wọn tó bá jẹ́ pé ẹran tẹ́ ẹ fi sún mọ́ra wọn ẹran tí wọ́n là gbọ́dọ̀ jẹ nìkíní òun lẹ̀ kejì èèyàn gbọ́dọ̀ jẹ tí wọ́n bá ní ẹran tí wọ́n là gbọ́dọ̀ jẹ òun nínú rẹ̀ ìkejì wọn là lè èèyàn gbọ́dọ̀ jẹ ẹran méjèèjì gbọ́dọ̀ jẹ kí ni o ẹran tá a lè jẹ tí ẹran bá jẹ ń tá a lè jẹ ni wọ́n tí wọ́n bá wá bímọ kí ni ẹni ó jẹ nǹkan láti ṣe kí ni o tá a lè jẹ sọ àlìbẹ̀gà wọn láwọn tí wọ́n já àwọn Ìlọrin wọn a máa pè ní àlìfẹ́ńdérí sọ bí àwọn bàbá wa ti sọ pé wọ́n ń pè nìyẹn sọ ànábì náà níbi gaal ti ń gùn àwọn ẹran alẹ́ má lè jẹ wọ́n ṣùgbọ́n wọn ò ní a máa gùn wọ́n sọ àlìbí yìí látara kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ dẹ̀ ní èèwọ̀ ni ká jẹ tó bá jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ lé a jẹ so abọ́dọ̀ jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé àti ràkúnmí náà jọ gúnra wọn so ẹran ìjẹ́ èèwọ̀ a lè jẹ́ àyè jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ al-amir tó jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé so sọlọ́wọ́n bá sọ di èèwọ̀ bẹ́ẹ̀ náà ni bigala a kì í jẹ́ ṣùgbọ́n alẹ́káyìlà ẹ̀sìn a lè jẹ́ torí pé àdìsí wa tá à ń bọ̀ wá kà fún wa tó fi díẹ̀ múlẹ̀ wípé a jẹ́ ẹ̀. òdà pé mọ́mú Málíkì radiyallahu anhu kọ́lọ́nkọ́ bá yọnu sí wọn àwọn lo àyà yìí láti lè sọ fún wa wípé ẹ̀sìn náà kò yẹ kéèyàn ó kí ni o kò yẹ kéèyàn ó jẹ nígbà tó yẹ pé àwọn méjì okùn tí wọ́n dákọ kì í ṣe kí ni jẹ wọn àwọn ọba ni sọ ní ọlọ́run ní tẹ̀ríkàbù à ọlọ́run ní àní ẹ máa gùn wọ́n ni àwọn eléyìí ẹ máa gùn wọ́n ni ọlọ́run ọba sọ reason pé kúlì kọ́tìlì rúkú rẹ̀ ọlọ́run ọba ṣùgbọ́n eléyìí wàá sọ wípé nítorí bọ́lọ́run sọ pé kẹ́ ẹ máa gùn wọ́n ìdí máa mọ́ lónìí pé ọlọ́run ní kẹ́ ẹ máa gùn wọ́n ọlọ́run ò ní kẹ́ ẹ máa jẹ wọ́n àwọn àfààní rárá kèé ṣe gígùn nìkan èèyàn tún lè fi ṣàǹfààní mi náà àǹfààní mi lè wà lára wọn téèyàn ṣe kí ni o téèyàn ó fi ṣèyàn lè fi gbẹ́rù téèyàn gbẹ́rù lè wọn lórí. sọ látara bẹ́ẹ̀ kò lé àǹfààní míì kò lè kúrò ń èèyàn ló fi jẹ́ pé nǹkan àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá dá kọ́ńbì nípa àwọn ẹranko mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni wípé ọlọ́run ọba ṣàlàyé fún wa wípé àwọn ẹranko yìí ọlọ́run ní lítẹ̀rìkàbùhà ọlọ́run ní ẹ máa jẹ́ ẹni tí ó máa gùn wọ́n àbọ̀wá sórí zina sọ ṣùgbọ́n a máa jẹ ẹṣin ṣùgbọ́n àwọn tó kù tiwọn òṣìṣẹ́ ọlọ́run ọba sọ di èèwọ̀ ẹ̀rí nìyí òṣìṣẹ́ ọlọ́run ọba ó wà nù Bukhari na a rasulullah sallam yawma khaybari an luhumili umuri al-aliya anabi ni ẹ gbọ́dọ̀ jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ lé bẹtẹ yẹn a máa jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ nugbó aliwasiya kẹ́tẹ́kẹ́tẹ́ kan wà nugbó òun náà jọ kẹ́tẹ́kẹ́tẹ́ lé ìyẹn ni wọn pè ní bá zebra ìyẹn a máa ṣe kíni ọ ìyẹn a máa jẹ zebra ìyẹn ni kẹ́tẹ́kẹ́tẹ́ inú kíni ọ inú gbó ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ lé èèyàn bọ̀ ṣé kí ni ọ èèyàn gbọ́dọ̀ jẹ́ ànábì sì sọ di wà á zìnà lánàá bí ìlú hu mílíkàyè ànábì sọ dẹ̀tọ́ fún wa ká jẹ kí ni ọ ẹran ẹ̀sìn èèyàn lè jẹ ẹran kí ni ọ ẹran ẹ̀sìn ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ láì sí kí ni ọ láì jẹ àdìsí jábìrì ọ ni kúnnà náà kùlùlù hu mílíkàyè a máa jẹrẹ ẹsìn àlá àdìrọsẹ ọsẹlám láyé ànábì a máa jẹ sọ a máa jẹrẹ ẹsìn lẹ́yìn náà àdìsí àwa asma ó ní fàjàzánà farasan àlá àdìrọsẹ ọsẹlám wà nánú bilimadina wà àkàlìnàhù apá ẹsìn láyé ànábì a sì wà ní madina a sì jẹ ṣùgbọ́n pé ẹsìn jẹ́ nǹkan ló jẹ́ yí pé àwọn èèyàn máa ń láìkì ẹ̀ púpọ̀ ó dẹ̀ máa ń wúlò fún gígùn pàtàkì jùlọ nípa yíyára láti lè ṣe àwọn nǹkan kan yẹn ló fi jẹ́ pé jíjẹ rẹ̀ kò sábà wọ́pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ṣùgbọ́n ẹ̀sìn sọ fún wa pé kí ni ọ a lè jẹ sọ ọlọ́run ọba ń sọ fún wa ń bì pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wà fún gígùn sọ kéde kékeré sọ pé bóyá a lè jẹ wọn méjèèjì tó wà lẹ́yìn yẹn a lè jẹ wọ́n ṣùgbọ́n káyélu ẹ̀rí ti yọ jáde ní tiẹ̀ pé a lè jẹ lẹ́yìn náà ọlọ́run ní kí ni ọ wàzínà torí pé nígbà náà báwa náà ti máa ń ṣọ̀ṣọ́ sí mọ́tò wa téèyàn ṣọ̀ṣọ́ sí mọ́tò tẹlomi ọra ọ̀kadà tí ó ṣọ̀ṣọ́ sí ọ̀kadà rẹ̀ tí náà máa tàn lálálẹ́ bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n ní àwọn nǹkan tí wọ́n máa ń gùn láyé ijọ́ náà àwọn náà máa ń ṣe kí ni o wọ́n máa ń sọ̀sọ̀ sí nǹkan tí wọ́n máa ń gùn wọ́n á máa mú àwọn nǹkan kan tẹ́ pé wọ́n de gàárè ìfẹsìn tí ó fáyín gan wọ́n ní àwọn àtẹ tí wọ́n máa ń tẹ́ lórí àwọn ẹṣin tí ó fáyín gan so wọ́n láwọn nǹkan tí wọ́n máa ń wé mọ́ ní gbogbo ẹgbẹ́ àti òjè kan fáyín so gbogbo àwọn nǹkan iná làwọn yẹn máa ń ṣe kíni ọ òun ni wọ́n máa ń ṣe lọ́lọ́mọ kẹ́ ẹ tún lè máa sọ̀sọ́ sí ara wọn sọ torí ẹ ló fi jẹ́ pé ẹ̀sìn ó pè wá síbi pé kò ní ká má sọ̀sọ́ ó ní ta ní sọ di èèwọ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo. ọlọ́run ló fẹ́ máa sọ di èèwọ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo ọ̀sọ́ tí ọlọ́run ọba mú jáde fún àwa tá a jọ mìíràn ọ̀sán ọ̀nà mọ́jálẹ̀ ọgbọ́dọ̀ wọ aṣọ rẹ kó o wọ aṣọ tó wọ o wọ fìlà tó fẹ́ dé sí i pé sọ bára mu ọgbọ́dọ̀ wo tí ọba di bára mu kọ̀ da tí àwọn rẹ bá sọ fún ọ pé ẹ kò má ṣe ara wọn lọ bọ́ lẹ́lẹ̀ má làgídí jáde má làgídí jáde kíta ló wó mi kékeré àlọ́rọ̀ owó là ń sọ ọ́ sọ̀rọ̀ ká múra dáadáa <laughs> ọlọ́run fẹ́ kí ọ múra dáadáa ó múra dáadáa zina tó o gbé mùsùlùmí ni mo múra jákujàku ni múra dáadáa wo bàtà tó fẹ́ wọ̀ pẹ̀lú aṣọ àti fìlà tó fẹ́ wọ̀ ṣé gbogbo wọn ṣe déédéé ara wọn tó bá rí gbégbé wọn ṣe déédéé wọn náà tún lọ ra bàtà míì tó dùn ṣe déédéé kínní yẹn mu wá ni ta ló fẹ́ máa sọ díẹ̀ wọ ọ̀sọ́ ọlọ́run ọba tó náà ṣe fẹ́ràn ẹrú so òṣìṣẹ́ ọlọ́run bá máa sọ pe sọ̀ ábà pé ẹ fẹ́ kan lọ́la o ẹ wẹ̀ dáadáa ẹ aṣọ gidi. so bẹ́ẹ̀ láti gbọ́dọ̀ máa jẹ́ àtàbà jẹ́ mùsùlùmí ọ̀sọ́ yẹn ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀ fún wa ó fẹ́ ká mọ ànàdọ́ fatumina ìmọ̀ ìmọ̀ tótó nínú nínú ẹ̀rọ wa ọlọ́run bọ̀ òbùsọ báyìí kò sọ pé kí ni ó ní mo fẹ́ kẹ́ ẹ máa fi àwọn ẹran yẹn kẹ́ ẹ ṣe kí ni o kẹ́ ẹ máa gùn wọ́n kẹ́ ẹ tún máa ṣe kí ni o kẹ́ ẹ tún máa sọ̀sọ́ sí wọn lá so kí ọ̀rọ̀ mọ́tò kékeré gbọ́dọ̀ ó tún tún tún tún tún ṣe mọ̀jẹ̀ ó ti bóyá ìdí ó ti wáyé gbọ́dọ̀ wọ́n ah irú kílẹ̀ wá ń gùn yìí ó lè ń jẹ ẹ̀dá èjì wo ni dá. èjì wo ni dá alikọjá rẹ̀ náà dá méjì ẹ̀ bá dá so látara bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ọlọ́run gangan ló mẹ́ńṣẹ̀ rẹ̀ ń bì náírà náà rí i ọlọ́ni nítorí kẹ́ ẹ máa ṣe kí ni o kẹ́ ẹ máa sọ̀sọ́ sí i so ara tọ́lọ́wọ́n bá fẹ́ fún wa ni so ká máa sọ̀sọ́ so ká kàn máa kọjá àlà ibi tá a bá ní débẹ̀ ọlọ́wọ́n bá tó bá ní ká má débẹ̀ kárí pé a jìnnà sí i so naam. ọlọ́run ni wọ̀yọ́ kúlùkù máa là tà lámùn ọlọ́run ni ọlọ́run ọba ó tún máa jẹ́ kẹ́ ẹ máa dá kí ni ọ ọlọ́run ọba yakulukú ọlọ́run ọba ó tún máa dá fún yín máa láàtà nǹkan tẹ́ ẹ̀ tí mọ̀ ní ìsìn ọlọ́run ọba ó tún dá fún yín. nígbà náà wọn ò tí ì mọ ẹ̀rọ̀pléènì ẹgbẹ́ wọn ò tí ì mọ mọ́tò so kò tí ì sí pé mọ́tò kan nìyí kò sẹ́ni kò sẹ́ni ẹ̀ka tó mọ gbogbo ọdún àlámọ́rí yẹn gbogbo gíní ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́n ọba ọba ló ti mọ̀ pé àwọn nǹkan míì tún ń bọ̀ tẹ́ẹ̀tù máa kọ́sọ̀ sí tẹ́ẹ̀tù máa gùn tẹ́ẹ̀tù máa lò ọlọ́run ní wàyà lòkù ọlọ́run bá wàá dá. lórí gbogbo kíní tẹ̀ ń wò yẹn ẹ lè ṣàfihàn ẹ pé ìlú tí wọ́n ti ṣe nì òyìnbó tó ṣe nì kíní kan tó ṣe nì ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ta ló jẹ́ wo ṣe ọlọ́run ni ọlọ́run ló dá gbogbo ẹ̀ ṣùgbọ́n dáhùn wò yẹn ọlọ́run ló dá tàbá sàbí tiẹ̀ sí gbẹ́nìkan lọ́dà ọ̀rọ̀ lọ́dà kẹ́nìkan afa kan gbàgbọ́ yé ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ Ọlọ́run tó wàá mú jáde pé òun gbọ́ kínní yé dáadáa pẹ̀lú mọ̀tò ni sóun lọ́gbọ́ yé máa rẹ̀ Ọlọ́run ló ní kó kàn fi sàǹfààní kó gbọ́ yé wọn tàbá ká ọ̀dọ̀ àwọn afa wa Ọlọ́run ló ní lọ́jẹ́ ká gbọ́ yé pẹ̀lú ẹ̀ so nǹkan tẹ́nìkan bá mú wa lórílẹ̀ ayé tí tóbi làákàyè rẹ̀ ṣe Ọlọ́run ló ní làákàyè yẹn gẹ̀gẹ̀ tí ọba fún kọ́ ní tóbi ṣe màtíríà Ọlọ́run ló fi so ọlọ́run ló ṣe kí ni ọ ọlọ́run ló ní ẹgbẹ́ ọlọ́run ló lóun ní yàkùlùkù máa là á kí ni ọ. so ọlọ́run ọba yóò tún wá dá máa láta làmúna nǹkan tẹ́yìn ọ̀mà ní ìsìn ọlọ́run lè dá ọlọ́run tún bọ̀ wá dá sọlọ́run wá dá bí ọ̀dá ọ̀dá ìtawà náà tún wá mọ̀ nù o tẹ̀kẹ́ ìtawà náà mọ̀ ní aṣọ ẹ̀ ní ìsìn so. <laughs> nǹkan bíi tí wọ́n á ń bọ̀ táwa gan ló ṣe kí ni o táà tún wá mọ̀ èyí ó rò pé ilé ayé ti parí nìsín ni pé ilé ayé ti parí náà kí ló kù náà ṣé bá ń pera wa a sì ń gbó bàálù àwọn yóò tún mú nǹkan mi wá tó dà gbé áfíríkà tí o tiẹ̀ tún wá jẹ́ kínní nǹkan mìíràn kan ti ń lò lu òyìnbó tó gbé àwọn òtí ẹ̀ tí ì mọ̀ nìsín rárá wọ́n ti ń lò láwọn ti ń ṣègbésí ayé pẹ̀lú ẹ̀ lọ àwa ò sì tí ì mọ̀ gbèdégbé àwa la máa ètò ètò ti lòkù náà àwa kó wa so làwọn àtúmọ̀ yìí ni wọ́n ti lò láti bíi fifty years sẹ́yìn wọ́n ṣe wà ní káwọn ṣe wàá gbà yóò wá jọ wá lójú bàjẹ́ so àwọn develop sí ni wọ́n ronú sí ni pé kí la tún fẹ́ ṣe kí ló tún fẹ́ dìrọ̀rùn kí ni tó fẹ́ àwọn ń ronú ni gbogbo ìgbà ni wọ́n ń ronú tẹ́tẹ́rẹ́ náà kí wọ́n fẹ́ lọ jagun èèyàn ni ó wà níbi ní tí wọ́n fẹ́ fi lọ jagun èèyàn ni ó wà níbẹ̀ tí ó lọ mọ ju bọ́ǹbù sílẹ̀ ó gbé rárá èèyàn gbọ́dọ̀ wà ń bẹ̀ mọ̀ kíní kan ní ọ̀lọ́ ju ojú síbẹ̀ wọ́n dẹ̀ ti mọ ibi tó bẹ́ẹ̀ lọ so tó bá tà mọ́mọ́ yìí kò wọ́ lọ́mọ so orin tó kése yẹn mọ́ so àwọn ń ronú tiwọn so látara bẹ́ẹ̀ olóbi jẹ́ pé ọlọ́run ọba ti parí gbogbo nǹkan sínú Al-Qur'ani kẹrin táwọn máa gbé máa fara tìǹà fil kitabi ọlọ́run ni ààfin gángan lẹ́nu kùránì tá a dárúkọ àtọ́wá ní pé pléènì dá bíbí so ibi tá a gbé wa nù wíwẹ́ la gbé wa <laughs> so olóbi jẹ́ pé ó rí gbogbo ọ̀rọ̀ yẹn ó rí inú kí ni o kùránì ò ti dọ́gbọ́n sọ ọ́ lẹ̀ẹ̀lẹ̀ inú kó sọ kó di kó kó jẹ́ pé kò sẹ́ni tí ò ní clear sí inú kó dọ́gbọ́n ṣe kí ni o kó ti dọ́gbọ́n sọ so látara bẹ́ẹ̀ kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ìta àgbà kọ́lọ́n jọ ṣe wá láǹfààní kọ́lọ́n jọ wúlò fún wa subhanakallahumma bihamdik shadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ṣé ìbéèrè aláwọ̀ kan ni wípé ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ṣọ́ lẹ́ẹ̀kan ká mọ̀ ṣẹ̀ṣọ́ wọ́n máa ń sábà wọ́pọ̀ pé àwọn èèyàn ti fi òṣì tàbí káwọn mùsùlùmí ká máa múra pẹ̀lú dídọ̀tí wọ́n ti àtàkẹ́ máa mùsùlùmí ẹ̀bí àwọn tó máa ń ṣe súnà kí ni ẹ tún bá ìlú bá ìgbìyànjú tàbí àkíyèsí ẹ tún bá ṣe lórí yàn aláwọ̀ kẹ́lẹ́ẹ̀kejì nípa àwọn nǹkan tá à ń lò tó jẹ́ tẹkinọ́lọ́jì láyé àwọn ẹni bìlíìfù yìí pé nǹkan kan wà tó ń jẹ́ kí ẹ ṣiṣẹ́ lẹ́yìn ọlọ́run iná ń tàn àwọn èbó ó ní ṣe pẹ̀lú àǹjọ̀nù tàbí kó sọ pé mọ́tò èbó bá ṣe mọ́tò tẹ̀ báyìí mọ́tò ò lè tà àbí tẹ́ bá fọ́ọ̀kẹ́ pé ṣiṣẹ́ kó tó ṣiṣẹ́ nǹkan kan wà tí wọ́n ń lò pẹ̀lú nǹkan yẹn pé kì í ṣe pé ọkọ̀ ọlọ́lá lásán ni ẹgbọ́n ṣe òótọ́ ní àwọn nǹkan yìí. sọ ọlọ́dún abalamin alákọ̀ọ́kọ́ nínú ìbéèrè yín gẹ́gẹ́ bó ti rí òun náà ni ẹ̀sọ́ èyí tó ó ti wáyé abala abi tó gbà wáyé òun náà ni ká sí àwọn ọ̀rọ̀ gbọ́ òun ni abala abi tó gbà wá sílé ayé abala azudu ìyẹn ni pé ìmáyé ní kékeré tí a bá fẹ́ ṣàlàyé ìmáyé ní kékeré àwọn àfáà tó ṣáájú lọ èèyàn máa wá rò wípé ìsìláàmù kò fẹ́ ká sọ̀sọ́ tí wọ́n bá fẹ́ wo kí ni ọ abala àmàyé kékeré ṣùgbọ́n àsìgbọ́yé òun ló máa ń jẹ́ nǹkan tó gbó tibẹ̀ wá nǹkan náà àfa àdó ṣáájú lọ tí wọ́n mójútó jù nàzọ́fà wà mẹ́ ìmọ́tótó wà mẹ́ ìmọ́tótó wọ́n kà sí gan ẹnu dé wọ́n máa ṣe ìbáadà gan ṣùgbọ́n ìbáadà tí wọ́n tún ṣe yìí agbára tí wọ́n ní ni wọ́n fi ń ṣe èyí tí wọ́n ọ̀bá ti lágbára rẹ̀ wọn ò ní í ṣe arabi tí mistake máa ń wà nìyẹn agbára ọlọ́run fẹ́ ní kọ̀ọ̀kan wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tí wọn tí wọn ọ̀bá lówó lọ́wọ́ pàtàkì jùlọ nísìnyí aláwọn afa kan wọn è lọ bá wọn ọba wọn ò lówó lọ́wọ́ wọn ò ní lọ bá wọn ọba wọn ò ní lọ bá olówó olówó kò ní jẹ́ pé wọ́n sọ pé ẹ lọ bá a bá a pé a nídìí nǹkan kan tó lówó bá rí wọn hmm? tí ò bá rí wọn hmm? àwọn ń ṣègbésí ayé wọn tí wọn bá lásọ méjì wọn máa mọ pẹ̀lú ẹ̀ wọn ó dẹ̀ máa káwọn èèyàn lẹ́kọ̀ọ́ iye oúnjẹ tí wọn bá ń rí jẹ wọn máa mánéjì ẹ̀ yẹn là ń pè ní zúdù ẹni nìyẹn táyà bá gbọ́rú àwọn nǹkan báyẹn ẹlòmíràn wá rò wípé kéèyàn ọmọ dọ̀tí òní wọ́n ń sọ rárá sọ àbíkẹ́yìn olówó mọ́tò kan mọ́ra àwọn eléyìí wọn ò ní owó yẹn lọ́wọ́ wọn ò ní owó yẹn lọ́wọ́ gbogbo àwọn afáà tí wọ́n ní owó lọ́wọ́ wọ́n máa ń ná owó yẹn ni wọ́n ó rí i pé olówó làáfà eléyìí ní wọ́n lọ sọ́dí àwọn afáà tó lówó lọ́wọ́ ní àwọn afáà tó ṣáájú lọ wọ́n mọ̀ pé olówó làáfà yóò tún wá máa ná gbogbo àwọn ọmọ kéwù yóò tún máa fún wọn ní nǹkan tí wọ́n jẹ tí wọ́n mú so bet wọn èè sábà sọ pé báyà wọn èè wá wípé ká sọ kọjá àlà ọ̀tọ̀ tún ni pé ká sọ kọjá àlà àwọn àfa kan wà dé pé aṣọ tí wọ́n máa ń wọ̀ máa ń kọjá àlà ó ti ní nọ́mbà téèyàn gbọ́dọ̀ wọ̀ àwọn náà máa ń wọ̀ ṣùgbọ́n wọn ò ní wọ kí ni o ihun tí ó kọjá àlà so zudu ti àwọn àfa yẹn nìyẹn ìbádà tí wọ́n máa ń ṣe bí wọ́n bá ti lágbára mọ ni wọ́n ti máa ń ṣèbádà yẹn ìbádàlẹ̀ wa ẹlòmíì ni wọ́n lè gba àwẹ̀ fáwọn àsìkò tó pọ̀ Imam Malik ní sinmi àyè wọ́n sábà gba àwẹ̀ ẹnìkan lọ sọ fún wa yín pé Imam wa Imam Malik lẹ́yìn kó kọ́yàn kí ó láàárọ̀ kó kọ́yàn kí ó lọ́sàn kó kọ́yàn kí ó lálẹ́ èè gba àwẹ̀ èè lọ́ọ́ jókòó síbi kan kọ́ ọmọ ronú pọ̀ ọlọ́run ṣé dọ́fẹ́ máa ṣe nìyẹn ṣé dọ́fẹ́ máa bá Malik àmọ́ nìyẹn Imam Malik wa kọ lẹ́tà sí padà wípé iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn iṣẹ́ àǹfààní ti ẹnìkan lòún ṣe iṣẹ́ tèmi ń ṣe iṣẹ́ tí gbogbo ayé ó ṣàǹfààní lára rẹ̀ gbogbo àwọn afáàlú dẹ́gbà pé iṣẹ́ tí gbogbo ayé ó bá ṣàǹfààní lára rẹ̀ ojú kí ni ó ojú iṣẹ́ tí ẹnìkan fẹ́ dání fún ara rẹ̀ lọ. so irú ẹni yẹn ní ìsìn tó jẹ́ àfáàní ṣe pé zudu lòun ká gbáwẹ̀ ká lọ máa ṣàṣkàrù ká lọ jókòó nílé ká ká iná lóru títí di kínní so mo tó wọn ṣe nínú fi jẹ́ pé ká mọ̀ sí àwọn àfáàdó ṣáájú lọ ká mọ̀ sí kíni o ká mọ̀ sí wọn gbọ́ yé nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa azuhudu lágbára ọlọ́run àtúnṣe wá sí wọn náà wá sí ta ń ṣe ní ní zudu a nípa zudu mo ti ṣe wá sí yẹn rí náà bẹ́ẹ̀ ni ojú wa ẹ̀ náà mo ti ṣe ń gbà náà sọ̀tùmọ̀ zudu mọ̀fóòmù zudu ká gbọ́ ìmàyé kékeré ká gbọ́ yé so yé nísìnyí báyìí ká máa lọ sí gbọ́yé ká wo àwọn àfa àbò ni wọ́n ti gbọ́yé so yẹn ni ó jẹ́ nǹkan tá a gbọ́dọ̀ ṣe àfa náà gbọ́dọ̀ wá sọ pé abẹ́sẹ̀ nǹkan báyìí abẹ́sẹ̀ irú ẹ̀ nìkan tá à ń sọ lẹ́ẹ̀kan ní ìsìn báyìí tó dáa wá gbé ká máa kí ọ̀dọ̀ àwọn olówó ni àwọn olówó àwọn ọ̀dẹ́gbẹ́ lọ kiri ọ̀dọ̀ wọn ẹ máa lọ lójoojúmọ́ lójoojúmọ́ tó bá yá ẹlòmíràn bí dayín lónìí tipátipá ṣùgbọ́n eléyìí yóò mọ̀ pé ọlọ́run ọba tó bá ṣe náà àsìkò tó fẹ́ ṣe yóò ṣe so látara bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ọba kó kún wa lọ́wọ́ so ẹlẹ́kìnní nìyẹn sọ ọlọ́run bò ní ká má ṣe ọ̀ṣọ́ bàbá ti lágbára mọ́ wá ní ká ti ṣe ká sì má kọjá àlà nípa ṣíṣe á tún máa ṣàlàyé fún wa ní lẹ́kṣọ̀ tí ó tún bọ̀ níwájú. sọ eh, ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì tẹkinọ́lọ́jì nímọ̀ ọlọ́run ni ìdẹ̀kùn ọlọ́run lórí ayé ni ọlọ́run ló fi mọ àwọn èèyàn tí wọ́n fi rí ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ló jẹ́ pé àwọn tí wọ́n rí ṣe wọn ò fi mọ àwọn èèyàn àwọn èèyàn gbà pé wọn ò bẹt ìmọ̀ Ọlọ́run ni lórí rẹ̀ kíní kan ò lè dá fò àfi kọ́ lọ́wọ́ bọ́ mọ̀ sí i nǹkan kan ò lè dá ṣe kódà kó wá jẹ́ wípé fùjúùrù ni wọ́n fi wá ṣe kọ̀ọ̀kan wá ìṣọlọ́wọ́ ọba ní iná lọ́ọ̀à ọlọ́run ọba yansuru hadha din yóò máa rìn sí i lọ́wọ́ wàhálà obì rọ́júlé fàáj kódà kò jẹ́ èèyàn abú ọ̀mùtí onízìnà ọlọ́run fi máa ń rẹ̀sìn lọ́wọ́ ń gbà mí. so ilé ayé yìí kò sí dọ́kà àgbẹ̀ ní dọ́lọ́run fi rìn dọ́dọ́ ẹlẹ́yìn nísìnyí báyìí so ọlọ́run ti fi ṣèrànlọ́wọ́ káwọn máa lò lọ ní. lóòótọ́ ló yẹ pé àwọn òyìnbó wọn a máa fi nǹkan pamọ́ dáadáa so lára nǹkan táwọn ní nìyẹn àwọn dẹ̀ ní nǹkan náà fi ń ṣe náà fi fi pamọ́ tó gbọ́n gbà pé ráìtì tàwọn nìyẹn tẹ́nìkan bá ti lè mọ̀ ó ti di kíni ó rẹ pé ẹ̀sìn òwà bẹ́ẹ̀ ìtẹ́ ẹ bá mọ̀ ẹ tú rẹ̀ sí gbogbo ayé kó gbogbo ayé fi ṣàǹfààní tó gbé nǹkan tó ọmọ yẹn tó mú dání yẹn tó bá fi mọ ẹnìkan làákàlẹ̀ mi yóò tún wá yóò tún mú tó tún dà jù bẹ́ẹ̀ lọ wa sọ látara bẹ́ẹ̀ ká máa ṣàǹfààní yẹn ó náà ní fi ga púpọ̀ jù sọ wọ́n láwàá lọ. jazakumullahu khairan ọlọ́run bá sàmúsà lẹ́sìn rẹ̀ àti gbogbo àwọn náà tá à ń gbọ́dọ̀ ọlọ́run fún wa ìbéèrè mi ni pé ẹ ní ọjọ́ last week ṣá wọ́n bá a sọ̀rọ̀ nípa àwọn asmaulahi husna wọ́n dẹ̀ ṣàlàyé nípa àwọn kọ̀ọ̀kan tí a ti mọ̀ pé a máa ń kà mọ́ àbí tí wọ́n sọ fún wa kó wà lára ẹ̀ ṣùgbọ́n tí ò sí lára ẹ̀ but ìbéèrè gangan ni pé ṣé irú àwọn kan tá a ti mọ̀ tí ò sí lára ẹ̀ yẹn tá a ti fi ń sọ ọmọ àbí táwọn kan ti ń jẹ́ ẹ látìgbà tó ti pẹ́ wá ìpè ṣé ká yí orúkọ wọn padà bóyá bí abdul orúkọ àwọn sábà prof abdulrasheed àbí pé ẹ bóyá ó ṣeéṣe ká yí padà àbí ká filẹ̀ bẹ́ẹ̀ àbáwọn orúkọ míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí kẹ́ ẹ̀ náà ṣé ká má tún máa sọ àwọn orúkọ báwọn mọ́ nígbà tí àwọn kò sínú wọn pé abdul kìíní kan tí ò sínú orúkọ ọlọ́run bóyá ká má sọ àwọn orúkọ bẹ́ẹ̀ náà mọ́ àti pé ẹ̀jọ́ parí ẹ̀ náà lára ẹni pé ṣé gẹ́gẹ́ bá a ti máa ń gbọ́ bóyá bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ pé lójú ayé àná ìṣẹ̀ṣẹ̀lá àwọn míì tá ń já wọn orúkọ kan tí ò da tí ò bá túmọ̀ ní àbí bákanṣá báwọn bí a máa sọ pé ah, oko eléyìí má jẹ mọ́ yí padà máa jẹ́ báyìí bóyá reason kan tó máa ń fà á tá a fi máa mọ̀ pé ó kọ báyìí tá a bá ti rí irú ìrì báyìí mọ́ orúkọ yìí a ní láti yí okọ̀ padà fẹ́ni tó bá ń jẹ àbí kóńgá yí padà fún rẹ̀ láti wọ́kọ̀ gidi níjẹ̀ náà níbẹ̀rẹ̀ jẹ́sàkúnlá fẹ́ràn rabbil alamin ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè tó dáa púpọ̀ ni òun náà ni pé lára àwọn kan tó ti ṣẹlẹ̀ lọ òun náà ni pé àwọn kọ̀ọ̀kan wà tí yẹ ṣe pé a rí nínú alikitaabu wa sunna tó dẹ̀ pé àwọn tí wọ́n ti ṣáájú lọ rò pé bóyá wà nínú alikitaabu wa sunna wọ́n dẹ̀ ti ṣàfitì sí pé abudu kìíní kan bó o láti fẹ́ bá àwọn orúkọ yìí bó o láti fẹ́ bá lò. <coughs> alákọ̀ọ́kọ́ àwọn tá a bá ní gbìyànjú ká máa rí i pé ó kọ yìí ayọ̀ abdu kò ń bẹ à ń pè níbi rashidu ká pé abdulrasheed ká máa pè rasheed so ká gbìyànjú bẹ ṣùgbọ́n àwọn tí wọn ọba máa ń pa rẹ̀ rẹ́ pé abdulrasheed náà ń pè so eléyìí ká filẹ̀ fún wọn bẹ́ẹ̀ tó yẹ pé wọn ò ní lè yí padà bí àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn òbí so torí pé tá a bá ní nǹkan mìíràn tó yẹ pé tá a bá ní ẹ fẹ́ yí padà lẹ́nu àwọn èèyàn kan ẹ ní lè jẹ́ ẹni tí ó lè yí padà dáadáa so bí wọ́n bá pè ọ bẹ́ẹ̀ tí ẹnìkan tó gbénu àwọn tó jẹ́ àwọn àgbàlagbà pé máa dáhùn so àbẹ́nìkan pè ọ bẹ́ẹ̀ máa dáhùn mọ̀tọ́gbẹ́ tó bá ti nímọ̀ ni tó ti máa ń pa àwọn kínní kó máa yọ Abdul kú bẹ́ẹ̀ kó wọ́n máa sọ pé kínní o Rasheed so eléyìí máa dáa so àwọn míì tó bá tún á kù láwùjọ tá a wà yìí ibi tí màá wà náà ni ó ti lè ṣẹlẹ̀ so ẹlòmíì ò tún padà sọ ọmọ ní Abdul Rasheed tí wọ́n bá fẹ́ pe ọmọ yẹn wàá pe ní rọ̀ṣídù so bí bàbá rẹ̀ bá ń pe ní àbúrọ̀ṣì mọ́wùlẹ̀ jẹ́ ẹja àfilẹ̀ bẹ́ẹ̀ tó nǹkan tá a fi sọ eléyìí kí ni ẹ̀rí tá a fi sọ eléyìí òun náà ni wípé àwọn orúkọ yìí wọn ò ní ìfìdímúlẹ̀ nínú orúkọ ọlọ́run ṣùgbọ́n wọ́n ní ìfìdímúlẹ̀ nínú sífà ọlọ́run àti nínú kọ́bárù ọlọ́run ìyẹn ni wípé àkùbárù lọ tá a bá sọ pé ọlọ́run ọba ní sìnkánpẹ̀ ní rọ̀ṣídù ẹni tí ó ń fọ̀nà àmàyàn yẹn ni pé arúṣadá múrísídù ẹni tó ń fọ̀nà àmàyàn ọlọ́run náà sì ṣe kí ni ọ ọba tí ń fọ̀nà àmàyàn òní ọlọ́run ọlọ́run bá wa lo kẹ́límà tiẹ̀ àlẹ́ àádí ọba kí ni ọ èèyàn lọ́lọ́run so kẹ́límà yìí ó ní kan nínú àwọn gbogbo àwọn kan tó ń sọ yẹn tí wọ́n ẹgbẹ́ ní sẹ́ o kọ ọlọ́run sotori ẹ̀ ìwọ̀n bá ní ẹgbẹ́ kò bá bí rárá pàtàkì jùlọ ní sìnkì ọ̀sán nìkan kọ́ máa jẹ́ ògùn tádé ògùn segin á ní okò eléyìí ẹnìkan kan ká máa kọ fáwọn èèyàn tí wọn náà bá mẹ ti ń jẹ bẹ́ẹ̀ mọ wulẹ̀ pé bẹ́ẹ̀ rárá kó o fún ní okọ míì tí bá ń jẹ òní kó o pè é ṣùgbọ́n okọ ọlọ́run ẹgbẹ́ ọ̀rọ̀ asúnmọ́ díẹ̀ síbi ìròyìn ọlọ́run àgbàbí ọ̀dọ́ ẹgbẹ́ wọn ṣàfitì ẹ̀sìn ìròyìn ọlọ́run àbí wọn ṣàfitì ẹ̀sìn kọ́bárù kan náà wọn kí ni ọ kọ́bárù tá lè fi ròyìn ọlọ́run so látara bẹ́ẹ̀ kò ní sí kó jẹ́ kó sí wàhálà kankan so wallahu alam Sara àlàyé mi clear rárá báwọn. nọ́mbà fọ́ náà na ìbéèrè mi ni pé ẹni tó fẹ́ kírun tó fẹ́ jọyìn àwọn tó ń kírun bí àwọn rákà kan wà ti bọ́ ọmọ lọ àmúgbà táwọn yẹn ń kírun yẹn lọ irun yẹn ìmọ̀ ń padà sí mistake pé irun rẹ̀ irun padà lé irun máa ń padà lé ẹyọ kan ṣé ẹni tó jọ ìwọ̀n yẹn ṣé ọlọ́run ti bá gbé sí pé kọ́kàn fi kó máa fi mu ẹyọ kan tó kù àbí bọ̀ ní òsè. ìbéèrè tó ń béèrè náà ni pé ìmáàmù ó fẹ́ kírun mẹ́rin ó wá kí márùn-ún ẹnìkan tiẹ̀ sì ní òun ọ̀kan lẹ̀ bá rákà kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá kí rákà tó lé yẹn ó kí pẹ̀lú máàmù ṣàgbétẹ́ dídí mẹ́rin báwọn sódò tún wá dìde o gbé à ẹyọ kan yìí wọ́n sì kí ni o kíbẹ̀ kan kí etí wọn ò sì kí má tèmi rárá kò ní ṣe tó fẹ́ kí mẹ́rin ni ó sì ti kí lẹ́yìn kí ọ ìmáàmù so kọ́wọ́dọ̀ mọ̀ọ́mọ́ kò tún wá sọ pé òun kí ẹyọ kan lé lórí tí dá jọ Assalamu alaikum sọlá. wa alaikum salam. Ah, ìbéèrè tèmi lórí obìnrin tó ṣe zina tí ọkọ rẹ̀ ò sí nílé àbúrò ọkọ wa ka mọ́bẹ̀ kó ṣe zina ìyàtọ̀kọ wa dé ó ní kóun kọ́lẹ̀ àwọn kan wá dìde tẹ́pẹ́ àyàn mọ̀ bí àfa wípé wọ́n fi ń bẹ̀bẹ̀ pé kó gbà padà kí ni ojú ọ̀la lè fi wo àwọn àfa yẹn nínú ẹ̀sìn àti pé ṣerú obìnrin ó ní ẹ̀tọ́ láti ṣe ìdà. wẹ́ẹ́ alábìrẹ́ wàlámìn béèrè ńlá oníbèrè tí <laughs> ẹ béèrè alákọ̀ọ́kọ́ ká mú béèrè yín lẹ́yọ kọ̀ọ̀kan kì í ṣe gbogbo ńdójú bá rí òun lójú máa ń sọ lẹ́nu máa ń sọ sọ́rí jàre <laughs> irú àbúrò ọkọ tó bá bá ẹnìkan pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ sọ kò tí ì lẹ́lẹ́rìí mẹ́rin tá a bá mú nú ẹ̀sìn ànàbílálà bó ti wà wọn. ẹlẹ́rìí mọ́dún mẹ́rin gbọ́dọ̀ pé tí wọ́n rí ẹni kó ń ṣe zìnà ó nìkan sí ẹlẹ́rìí sókòwò lọ sọ kankan. ara sọ ọ̀dọ́ ẹgbọ́n lọ́ba lọ sọrú ọ̀rọ̀ yẹn obìnrin ẹtún ní sùúrù ni ṣùgbọ́n àmọ́ tó tún lè dánwò fún tó bá tún di ọ̀la torí pé oní ọmọ pariwo pọ́ fẹ́ lé nkú nílé ọkọ sọ wàhálà kan ni tó ga ìyẹn jẹ́ kọ́ fún wa ewu kan déyàn bá rí wa ni mo pàdé ìyàwó rẹ tó ń gbé lọ sí hòtẹ́ẹ̀lì kí lọ́kàn tiẹ̀ sórí ọlọ́run ti mọ bí ó ti tú láṣìírí kò sẹ́ni tí ń saburú láyé ìtọ́lọ́run ò ní tú láṣìírí ó ti mọ bí ó ti tú fún ọkọ rẹ̀ tọkọ rẹ̀ ó rí i ìwọ̀n tí ọkọ bá dárí ìyàwó ó ń ṣe zìnà ọkọ yẹn ti tó lóun nìkan lẹ́lẹ́rìí tó náà bá tún wá dọ́dọ̀ ànábi tó ìyàwó bá ní rárá o kò rí òun àmì búra wọn sì kọ̀ra wọn lẹ̀ sọ bẹ́lẹ̀ yìí ti rí nù ẹlẹ́kìnní nù ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ẹni tó ṣe zìnà ṣé ọkọ rẹ̀ lè torí ẹ̀ kọ̀ ọ́ lẹ̀ àbí ò lè torí ẹ̀ kọ̀ ọ́ lẹ̀ that is uh, question number two sọ tó bá wù ú o lè torí ẹ̀ kọ̀ ọ́ lẹ̀ tó bá wù ú o lè torí ẹ̀ má kọ̀ ọ́ lẹ̀ bóyá pé tẹ́sìn bá wà tó kó ti má rí wọn lẹ̀ ló kópa ni kíkọ́ ọlẹ́kan lè ti wáyé ń bi eléyìí hùn tí ó sì méjì ń bẹ̀ automatic ni eléyìí hùn. so ẹni má lè níjọ búra láàrin ara wọn wọn ni kí wọn kọra wọn lẹ̀ ọkùnrin yẹn òun ni tó bá dùn pé òun ọkọ bá ní ọkọ àdìyàwó ríra wọn ọkọ lòun ò lè búra ìyàwó náà lòun ò lè búra áfa méjèèjì lẹ́nu ẹ̀sìn ni wọn gbọ́dọ̀ búra ipe mo rí lórí yẹn báyìí ẹ lọ tí wọn bá ti búra tí wọn bá ti búra yẹn látòyà wọn tí wọn bá ti búra wọn lè fẹ́ ra wọn padà wọn ọkọ ọlọ́mọ ìyàwó rẹ̀ sọ ìyẹn jẹ́ pé ẹ̀sìn ò dá sí àárín pé ọkọ fẹ́ gbà padà kò gbà padà ló fi jẹ́ pé àwọn àfáà yẹn àmọ́ níta máa pè wọ́n sọ <laughs> lórí pé kí ni o wọn ò lè dá sí ntọ́kọ fẹ́ ṣe sọ wọn ò lè dá sáàrin ọkọ àtìyàwó tọkọ bá ti decide kí wọ́n fi ilẹ̀ nìkan yẹn káwọn wá dá sọ́rọ̀ ẹ̀sìn yẹn nǹkan tó yẹ kọ̀ọ̀kan wọn tí wọ́n bá yanjú ẹ̀ láàrin ara wọn kí wọ́n yanjú ẹ̀ láàrin ara wọn òun lẹ́yìn kí wọ́n fi ilẹ̀ fún wọn. ṣùgbọ́n nǹkan tí wọ́n ṣe yẹn ṣé wọ́n wá dẹ́sẹ̀ ni àbí wọn ò dẹ́sẹ̀ mi lè sọ kankan nípa eléyìí o sọ mi lè sọ kankan pẹ̀lú ẹ̀yìn pé kí ló dé tí wọ́n fi ń bẹ̀bẹ̀ mi máa ti o lè fà bẹ́ẹ̀ ọ̀tá bá mọ reason náà fi ń bẹ̀bẹ̀ bóyá ó ní reason kan ẹ̀dígẹ́ náà kọ́mọ bá bá dọ́mọ ọlọ́mọ wẹ́ ọmọ ọlọ́mọ náà ni gbogbo wọn náà yẹ délẹ̀ <laughs> kọ́lọ̀ ń kọ́ sànù wa ògòdó mi fi máa rí ọkùnrin jẹ náà nù ọkọ ni kí wọ́n jó dìsáìdì fúnra rẹ̀ kí wọ́n filẹ̀ òun ló ní nǹkan tó wù tó tẹ́ lọ́rùn sọ látara bẹ́ẹ̀ kí wọ́n má dá sí àárín yẹn kí wọ́n fi àárín yẹn lẹ̀ wọ́n lọ́ ọ̀làm. ida ṣé tọkọ bá kọ dandan ni kó ṣe ida torí pé ida yẹn kò sáré lọ lé ọkọ míì níta fẹ́ mọ̀ ní wípé so ti lóyún àbí o ti lóyún so ó bọ̀rọ̀ ṣe ida nà mẹ́ta bó ẹ̀yin náà ni oṣù mẹ́ta náà ni ó fi ṣe <laughs> rárá tọkọ bá ti kọ́ lẹ̀ báyẹn yóò lọ ṣe ida nílé wọn ni tó bá ti jẹ́ pé wọ́n jọ búra ni so ida eléyìí wọn ò lè fẹ́ra wọn mọ́ ilé wọn ni ó ti ṣe ida eléyìí wọn ida tó bá ti jẹ́ pé ọkọ àtìyàwó ò lè fẹ́ra wọn mọ́ ilé ni ó ti ṣe. sísúnmọ́ tó wà dání. rárá ìtàn sọkọ nìyẹn ìyẹ́bọ̀kùnrin súnmọ́ ni. Eh? tẹ́bọ́kùnrin kan súnmọ́ ni ó ní táìmù tọkùnrin yẹn súnmọ́ ó ní bàtọ́kọ rẹ̀ ti súnmọ́ oyún èwo lọ́wọ́ à ń bẹ̀. ẹ ebó náà mẹ́gbàdo súnmọ́ tọ́ba yẹ fóun lọ́ba ni oní àlọ́ ní nìyẹn yóò bímọ yẹn fún. nà mí máa ń tẹ̀ sọ nísìnyí rárá rẹ́kọ̀d rẹ́kọ̀d ọmọ yẹn bá bímọ náà wọ́n lè fi nǹkan kan wò tí wọ́n fi mọ̀ bẹ́ẹ̀ ọmọ yẹn ní abẹ́ yẹn so nam nam oya oh astaghfiruka wa atubu believe.